شر الأمور محدثاتها <clears throat> فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله سبحانه وتعالى حتى رجال إخوان نبينا محمد صلى الله عليه وسلم عليكم في الله عليكم orí ajẹ́ iṣẹ́ tá ọlọ́run bá dìtọ̀ rá ọlọ́run bá bá wọn tàbí àmọ́lé àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam tí ó fi jẹ́ ọ̀gbìn al-qiyama. àti gbogbo àgbẹ̀rẹ̀ gbọ́dọ̀ wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lónìí ti ṣe ọjọ́ ẹlẹ́ta àrùn nínú oṣù Ramadan ọdún one thousand four hundred and forty three a nípa àlàyé tá a ń bá lọ lórí tafsir al-Qur'an sóra tí a bẹ̀rẹ̀ lónìí òun náà ni sóràtul Duha. súra yìí ó gbọ́n kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam nílùú maka aya rẹ̀ ti jẹ́ aya mọ́kànlá. ọlọ́ọ̀bá àdìsọ́lá gẹ́gẹ́ bí àwọn súra méjì tá a ti kà síwájú súra yìí súra tó ṣe àti súra tó lẹ́yìn. ọlọ́wọ́ bá rí pẹ́lá bẹ̀rẹ̀ súra ìbákan náà pẹ̀lú ìbúra ọlọ́wọ́ bá rí pẹ́lá sọ fún wa bismillahir rahmanir rahim والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا يقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث اللهم بارك لنا في سورة pẹ̀lú ìbúra ọlọ́ọ̀bá àdìsẹ́lá níwọ̀n tó ha ọlọ́ọ̀bá àdìsẹ́lá búra pẹ̀lú àdúhà àdúhà òun náà ni awọ́lù nàhàrà ona ni àkọ́kọ́ àárọ̀ ẹ̀rí inú àwọn tí wà tàbí tàkọjá ẹ àkọ́kọ́ ànàhàù tàbí awásọ̀rọ̀ pé àlẹ́yìn ànàhàù ọ̀sán àtẹ̀wò so Akoko ọ̀sán akoko ànàhàù òun ni so ní ìtumọ̀ yìí pé èyí ti gbogbo ní ọ̀sán

ìmọ̀lẹ̀ wà bẹ̀ òye òye ó ti jáde sáyé àsìkò pè ní àbúhà yìí òun náà ni àsìkò tí industry bá ìṣàbù kọ́dọ̀ ọ̀rọ̀ òun náà ni nígbà tí òun bá ti ṣékele nígbà tí òun bá ti jáde ní ẹni tó ń bá ti fẹ́ jáde bọ̀. òun máa yóò máa jáde bọ̀ nígbà tí ń yọjú tí ń yọjú bọ̀ wọ́n wá dé séjì kan á pé òun kíni òun yọ síta dáadáa tóun bá fi wá jáde yìí ẹ yóò tún wá tó fi wá lókè ní àrómù ti jáde lókè tò lásìkò ha títí fi ìgbà tí òun láti tó jẹ́ pé kíni ìyàní kọ́bùlà gbòòrò níwájú tó rí pé lórí wọlé pé ẹ̀rí sí ọmọ eléyìí òun náà ní wàbùkù tó ṣá ẹ̀rí àsìkò yìí nínú àwọn àsìkò tó lọ́lá ni gẹ́gẹ́ bí ó ti wá lábọ̀lá nẹ́bí sọ̀rọ̀ bá wà rẹ̀ lọ́sàlá sáàbì mọ̀ pé àsìkò yìí àsìkò tó lọ́lá ni àrùkẹ́ ànẹ́bí sọ̀rọ̀ bá wà rẹ̀ lọ́sàlá ànábì ó fi irun kan lọ́lẹ̀ súnà kan lọ́lẹ̀ sáńpé ní sàlátù duha irun duha tó ànábì sallallahu alaihi wasallam ànábì àmà sí irun tá à ń sọ yìí ìyẹn sàlátù duha ànábì àmà sí ní ẹ̀kọ́ kan tó látara ọlá ti ń bẹ níbi àsìkò yìí òun náà ni ọlọ́run bá àlejò ló fi fi búra fún wa káàbà lè fi máa pàtàkì rẹ̀. irun tó tó hà yìí òun ni Ànábì sallallahu alaihi wasallam ń pè ní salatul awwabin salatul awwabin òun náà irun àwọn tó máa ń ti kíni àwọn tó máa ń sẹ́ni padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá àdìsọ́lá àwọn tí ó ti sẹ́ni gbogbo òun náà ọkàn wọn máa padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá òun náà ni sọ̀látù dúhà. sọ̀látù dúhà yìí ó rẹ̀ nínú súnà tí sallallahu alaihi wasallam ànábì ti nírákà mẹ́jọ ó kírákà mẹ́jọ ní sọ̀látù dúhà salatu yawma fathu Makkah. tó eléyìí ti rẹ̀ fún wa pé inú súnà ànábì sallallahu alaihi alayhi wa sallam wa ha rọ̀kà àdáni salatu òun náà ní káàkiri kí ni òun náà ní káàkiri ní káàkiri rákà méjì so rákà méjì méjì méjì òun náà ní sàlátù duha ìyá lè fi méjì ó lè fi mẹ́rin ó lè fi mẹ́fà ó lè fi mẹ́jọ so wọ́n ní kọ́dà ìyá lè fi ìtọ́jú bẹ́ẹ̀ lọ kó káàkiri máa jẹ́ kíni kó máa jẹ́ méjì méjì nítorí pé àìsí wíjì lọ́sàn àìsí wíjì òdìgbìn ní ọ̀sán ara rẹ̀ ní nínú àwọn onímọ̀ tí wọ́n ní ṣọ̀láṣẹ̀ mọ́tìrì káàkiri níbi ìyàlè wíjì ló jẹ́ fún àwọn àrùn káàkiri lọ́sàn ẹ́ akéèrò àgbà kàkà méjì akéèrò orí kàkà mẹ́rin ẹ́ wíjì sáfù náà ni àti ìṣáì alásàrì kàkà mẹ́rin àti mọ́tìrì mọ́tìrì láwọn ti kékeré àwọn akí mẹ́ta lọ́dọ̀ ní wíjì ìrùn ọ̀tá alimoyim òun náà ni kò sí nínú àwọn náfìlà tá a bá sí lọ́sàn-án kò sí wípé òun bẹ́ẹ̀ tó náfìlà òru òun náà làá máa ṣe kíni òun náà làá máa ṣe wípé òun bẹ́ẹ̀ dáná ti sọ fún agbésọ̀ láti lẹ́yìn lè máṣínà máṣínà tó ànábì nínú òru ànábì ní méjì méjì làá máa ṣe téèyàn bá ti wá ń páyà pé àtúbà fẹ́ wọlé ànábì ní kọ́lá wá àṣìdá ìyẹn wàá ti rákẹ̀ yọ̀ kan wàá ti rú bá ọ̀tọ́lá tò yóò wá jẹ́ wítìrì fún kíni ó jẹ́ wítìrì fún ìrun tó ti kíni èyí tó ti tó ti kí. náà duha yìí àsìkò yìí ó náà lọ́wọ́ bá rí kẹlá gbígbóra á sì mọ̀ pé àsìkò tó ti pàtàkì ni. ọlọ́wọ́ bá rí tó wá ní wàlẹ́yìn ìdá sájà ọlọ́wọ́ bá rí tó wá gbóra pẹ̀lú òru ìdá sájà áì ìdá gbàtọ̀ yà nígbà tí òru bá ṣe kíni nígbà tó bá kọ́bà yà tó bá ti ìbò lẹ̀ wọ̀sájàlá àlẹ́yìn ha zọláàmù zọláàmù ó sì da ẹ̀fún rẹ̀ tó dáàbò kíni tó dáàbò ìlẹ̀lẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀bá àríkẹ́ lábúra tọ́jú àwọn nǹkan méjì tó jẹ́ pé nǹkan méjì náà bákan náà bí àwọn ìgbà tí kọ̀kọ́ kọjá àwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé mo jọra wọn ìdàkejì ara wọn ni wọn àsìkò tó ha àti àsìkò òru ọlọ́wọ́ bá àríkẹ́ láwájúra pẹ̀lú òru àwọn onímọ̀ ní ọlọ́wọ́ bá àríkẹ́ láwájúra pẹ̀lú òru nítorí àwọn àmì àwọn àmì ọlọ́run àwọn àmì ńláńlá tí ń bẹ lára òru nítorí pé òru tó arí òun òru àmàjákẹ́ òró dákẹ́ jẹ́ yóò dákẹ́ rọ́rọ́ <clears throat> láti nínú àwọn oníkẹ̀kù ìtọ́ ní gbólóhùn wọ̀lẹ́ ìdí ìdà àtàjà wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé ìdà zákànà ìdà zákànà wà á dànà wà dàhàmà wọ́n ní òru nígbà tó bá tó kíni nígbà tó bá dákẹ́ rọ́rọ́ ẹ̀rí tó kù tó dákẹ́ lóru àwọn tí ń lọ́ta mọ́tò ti kọjá gbogbo àwọn ìtọ́jú ń pariwo gbogbo adákẹ́ fàájì àmà tó ní wá ẹgbà tó dákẹ́wọ́ ó ní wá súnkùnkùn ẹ́ tó ọlọ́wọ̀bá àríṣọ́lá ó búra pẹ̀lú rẹ̀ tó látara tó kí ni látara àmì ọlọ́run kọ̀sáàlà rahimahullah àtàwọn nínú níbi tí agbára ọlọ́ọ̀bá àlejò láti tó ọ̀sán láti wà ń bẹ̀ láti ìgbẹ̀kan ọ̀bà wá lẹ́rù nígbà tó yá òun tó wá dé ó dìgbà tí òun bẹ̀rù wá dáṣẹ́ rọ́rọ́ àtúnwá ní kíni ẹ̀rú tó máa wá bà wá nígbà tá a bá jáde tó eléyìí nínú àwọn nínú agbára ọlọ́ọ̀bá àlejò láti nítorí ní àwa pé ọlọ́ọ̀bá àlejò lá ọba tó lágbára lórí gbogbo nǹkan ni ọba tó ti rẹ̀ sí àmàdájú gbogbo ìjọ́sìn kí ló lọ́wọ́ bá àlejò ọlá wa ń búra lé lórí ọlọ́wọ́ bá àlejò ọlá ń búra lórí جواب القسم هنا نقول الله بعد ثلاثة ولا الآخرة خير لك من الأولى الله بعد ثلاثة مع النبي صلى الله عليه وسلم قيل ولا الآخرة خير لك من الأولى لا معقوقين لا متوكين الله تنقى النبي صلى الله عليه وسلم قيل dájúdájú tẹ́ ìgbẹ̀yìn yàrá ọjọ́ ògbéjà kìyàmà káyìrò ńláta nínú ìkúùlá òun náà ni ó lo orí fúnra ànábì sallallahu alaihi wasallam ju ọjọ́ àkọ́kọ́ lọ ewu ni àlùkúùlá ayé àdúnyà ilé ayé tàwa ń bẹ̀yìn ọlọ́ọ̀bá àdìsọ́ láti yé ànábì sallallahu alaihi wasallam tó kíni ike ó lóore fún ànábì sallallahu alaihi wasallam ju ọjọ́ alákọ̀ọ́kọ́ lọ. lágbà tí ọlọ́wọ́ bá àlejò láti fi eléyìí tó ti di ànábì sallallahu alaihi wasallam tó ti sọ bẹ́ẹ̀ fún ànábì ànábì ò ti ànábì ò ka nǹkan kan tí jẹ́ nǹkan ayé ànábì ò kà á fún ma. wọ́n ní jọ́ka ànábì sallallahu alaihi wasallam ànábì ànábì ànábì wá fi ẹ̀gbẹ́ lé orí àti ẹni nígbà tí ànábì ó fi sí fa fi jẹ́mì ó ti wá lápa ó ti ya ó ti lápa náà ànábì sallallahu alaihi wasallam fún ìbá kùn lérí ẹni ẹni òní ẹni sáfi igi sáfi ìgbàgbé okùn sáfi fún ó wá lápa sára ànábì ó ní bàlá mọ̀sẹ̀ ikọ̀ bàbá àrẹ sọ̀lá wà ní ọ̀sálàmù wá jí jàásù àbùsáhù jábàhù wàkúlù ó ní òun abẹ́rẹ́ sí bá àrẹ sọ̀lá wà ní ọ̀sálàmù gba ẹgbẹ́ rẹ̀ nù ẹ àwọn ìjọ tó fi lára látara pé àrẹ sọ̀lá wà ní ọ̀sálàmù sàn lórí ẹni ọ̀kútù yà rọ̀ sọ̀lá abdullahi bin masoud olùwà sọ fún àrẹ sọ̀lá wà ní ọ̀sálàmù pé ala adàntàná على هذا سنة حتى لم تطلق على الحصول شيئا قلت وأن يرجع كما قلت الحصيل ويلي bẹ́ẹ̀ bí a sọ kásìkìrì kátẹ́ sórí ẹni obìnrin pé tẹ́lì bá máa síkìrì kó o máa fàlà sí ọ lára nígbà tó bá sùn ẹ pé ètò ìlànà ìsọ̀rọ̀ láwà àdéhùn sálàm fún ọ̀pá lọ sórí láìsọ̀rọ̀ láwà àdéhùn sálàm ànáyíwá sọ fún pé máàlì ìwà ìsúrìyà anábì ní kí ló kẹ̀yìn pẹ̀lú ayé máa yí wáyé tó nìyà anábì ní kí ni mo fẹ́ fàyè sí kí ni wá sí láyé tí wà rí pé máa fẹ́ aṣọ kan lórí ẹni tí wá tó sùn pẹ̀lú wa bá ń sún náà nínú wọn fi wá ní kí ni kò ní tí a kọ sí inú inú sàárè inú ìpẹ́ náà ó gbìyànjú anábì wá sọ bẹ́ẹ̀ fún Abdullahi bin Mas'ud radiyallahu anhu

ló bá ti kí ni ó bá kó bẹ́ẹ̀ ó bá pa èèyàn lẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní bọ́rọ̀ ń pè nínú ètò ẹ̀ńtọ́ ọ̀rẹ́ wá rí báyìí ẹ̀ ṣé oníwàá ṣe kí ni òun ló ṣẹ̀ṣẹ̀ wá gba níwàá òṣè á òṣè ti wá rí nígbà tí àtùkà nàbí sallallahu alaihi wasallam bàtà nàbí múra yóò jáde láyé pàtàkì bàtà nàbí sallallahu alaihi wasallam sásìkò rẹ̀ súnmọ́ ànábì wá sí ọkùnrin àjọ kan lórí mímbà ànábì wá sọ pé inna abdan min ibadillah ànábì ní dájájú ẹrú kan nínú àwọn ẹrú ọlọ́wọ́ bá àríjọ́lá fàyàrá

ẹrú kan ọlọ́wọ́ bá àríkíọ́lá ó ní kó tẹ́sà láàrin ayé pé ó máa bẹ lọ àwọn òní bẹ gbére dé lọ́gbọ̀n yìí àti pé ní ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àríkíọ́lá èwo ló fẹ́ bẹ̀ àwọn àwò pé kí ní pa ọba káàdì lẹ́kún kí ní pa yọ́ kìnnì nínú àlùmọ̀ ilẹ̀ yàrá ìsọ̀lá wà lè sọ̀lá wà àdámù ha jù lè nínú àwọn àlùmọ̀ yìí yé jù. àwọn gbọ́ yé ẹni tí wọ́n ní kó láàrin ayé àti ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba ó ti gbọ́ yé lè mi ìyẹn ló wá ń fa àwọn tí ànábì sallallahu alaihi wasallam tàbí tí ó mú yàrá wọn. ànábì Musa alaihi salam ìdáàbì mọ̀ pé àwọn tó bá mọ pàtàkì tí ń jẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríjọlá ẹ́ tán bá fi gbogbo ayé yìí tán bá ní ká fi rọ́pò ní ti bẹ lọ́dọ̀ ọlọ́run wọ́n sì kíni wọ́n yọ̀dà gbogbo ayé yìí tó bá yẹ ìjẹ́ lọ́dọ̀ wọn. ànábì Musa alaihi salam wọn nígbà tó yọ ọkùnrin tó

ó mú ọwọ́ rẹ̀ ó dáàbò ẹ̀yìn lálá ẹwà gbogbo irun tí ọwọ́ rẹ̀ bá ká tẹ́ bá ti èdè yóò ká rẹ̀ ń kó fi kún ọjọ́ rẹ̀ kó máa tẹ̀lé ìṣù àbájú bá bẹ̀rẹ̀ tó lẹ́yìn ó náà ni tó ti wá kó o lọ báyìí wípé ní bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá òun náà ló lórí òun náà ló fà ẹni tí bá rẹ̀ ẹni tí gbogbo nǹkan tó bá sọnù a wà yìí tí ìsìláàmù yóò bá sọnù inú ló ti ọkùnrin ti máa gbọ́ kàlẹ́ ìgbà láti ra àwọn tó jẹ́ pé wọ́n fi kọ́lé ìlànà owó kékeré tó tó gbogbo ayé ni omi wá sí kíni ó wá sí sáàlì sí àmàlì ọ̀dáyé kàlẹ́bí náà sọ́ra wùdọ̀ ọ̀làlàdá bèdè húdá bàmá rọ́bì hàtì ti àrọ́ tòun wọn ò lè ṣe láíláí wọ́n ti sòwò àti sọ́ọ̀tì ẹ kéèyàn wá mú ayé ojúrí òun tí òwúlò kéèyàn wá ti mímu kéèyàn wá lọ fi ẹ kéèyàn wá fi àlùfíà àmọ̀ kó lọ fi ra ayé ẹ bí ìbàdí yẹn mú góòlù lọ́jà wọ́n á yẹn láàbùkún níbi òkúta akọ yìí ẹ wá kó kúrò yìí fún wa wá fi ra kíni wá fi ra òkúta kọ wáyé ìwé ilé oṣù tó bá délé ẹ rí pé àwọn ọmọ ọmọ nígbà ó máa gbọ́ ohun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rẹ tó kó àlèkè àmàkalẹ̀ tó wá fi kíni tó wá fi gba ilé ayé tó mùsùlùmí òdodo kò gbọdọ̀ jẹ́ bí ẹni kankan kó gba kankan lọ́wọ́ ní ẹ̀sìn nítorí ìgbà kan nínú ayé yá àdúgbò fi tó ṣe yẹ òkú wá mọ̀ ẹ ọ ìta abẹ́ fún tó fẹ́ bẹ̀rẹ̀ fún ìwádìí àdúgbò mọ́sí tó ti mọ́ mọ́sẹ̀ tì mọ́ wá di kírísítẹ́lì tó bá ti mọ̀ kó rẹ́dì láti ṣe kíni láti jọ wáyé rẹ̀ fún jésù kọ́dà gbogbo tó bá ń fẹ́ láti fún un yóò náà wá wò pé ah, òun bàrà yìí ogun tó bá ń fẹ́ láti fún ọ mọ́sẹ̀ lílá lànà ìṣọ̀lá wà lóun sọ́là mọ́ gbogbo tó bá fẹ́ láàmú fún ọ afọ nífẹ̀ afọ nílé afọ ìyàwó àti ìfowópamọ́ ìyàrá gbàrú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ bí ẹni tó ṣe kéde bí ẹni tó kókó ìkàlẹ̀ ní tó wá fi ra òkúta òkúta tí òun lò tí ẹ̀ lè rí ní ìwọ tí ò gbọdọ̀ sọnù tí ẹ̀ máa fi lọ káàkiri bí ẹ̀dáàbò owó òkúta wọ́n ní lọ mú mi bẹ́ẹ̀ òkúta olú ara káàkiri tó ń gba wọn tó bá wọn. so alábi sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá àlejòlá ní kó tẹ̀sà láàrin ayé àti àlìjáàmà alábi sallallahu alaihi wasallam anabi wa ti kini anabi wa fẹ́ sa alikiyama. ọlọ́wọ́n bá alẹ́jọ́lá síwájú kó tó ká àyà àtìkú àyà kan tọ́lọ́wọ́n bá alẹ́jọ́lá ní máa wà já àkàrọ̀ bùkà wà máa padà òǹkọ́ àyà tá a kà síwájú yìí òǹkọ́ ní jawabul qasam jawabul qasam etí ìbúra tọ́lọ́wọ́n bá alẹ́jọ́lá búra ní pé máa wà já àkàrọ̀ bùkà wà máa padà Ma wájà aka rọ̀bùn ayé máa ń sàrọ̀ kàkà rọ̀bùn yàtì ọlọ́ọ̀bà àlejòọlá ò fi ọ́ lẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà rẹ kò fi rẹ àdẹ́sí sọ̀rọ̀ láwà àlejò sálàm lẹ̀ wà máa padà ayé wà máa àbùdàdọ̀ ọlọ́ọ̀bà súrà yìí ó látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àdẹ́sí sọ̀rọ̀ láwà àlejò sálàm lẹ̀. nígbàtí ọlọ́run bá ìjọlá nígbàtí ó rádìí sọ̀lá wà ní òsálà ń jẹ́ tíwáyì ní ṣegíní tíwáyì ní wá tíwáyì ní wá nígbà ó yá tó bá di pé iṣẹ́ òwá mọ́ inú àdájú sọ̀lá wà ní òsálà mú wá ń bàjẹ́ ó wá di pé àwọn àwòyẹ́ tó wá sọ̀ nǹkan lórí ti nìyí nípa àdájú sọ̀lá wà ní òsálà mú yà èyí ti àgbọ̀ nǹkan àwọn ọ̀hún ti sáwọ́tì ni àwọn ọ̀hún ti bínú sí eré ànábì sallallahu alaihi wasallam mi. wọ́n ní Ummu Jamil ìyàwó Abu Lahabi tọ́lọ̀ ọba àti ìṣẹ́lá ṣẹ́ ìdílé wọn nínú suratu al-Masad wa imra'atuhu hammalat al-hatab. wọ́n ní Ummu Jamil wọ́n lọ́wọ́ wọlé bá ṣètọ́nì tí máa wá bá ọ ẹ́ ṣètọ́nì tí máa wá bá ọ tí máa gbọ́rọ̀ wá fún ọ ṣètọ́nì ẹ̀ ti lọ kò wá má lẹ́ni tí ń fi ànábì sallallahu alaihi wasallam tí ń fi ànábì ti yẹ̀yẹ́ ipe ṣètọ́nì ogun tí ànábì sallallahu alaihi wasallam mú wáyé ẹ́ àwọn òun ní pé kíni òun ní pé ṣètọ́nì ni mo wá bá ànábì sallallahu alaihi wasallam ẹ wá fún ànábì ti yẹ̀yẹ́ inú ànábì sallallahu alaihi wasallam bàjẹ́ àwọn ò rí màláíkà jùlọ máa iṣẹ́ kankan wà mà lẹ́yìn náà lọ́lọ́wọ́ bá àlejò aláwa sọ súra ìtàrífà nàbí sallallahu alaihi wasallam kọ́lá àwọn ní súra yìí nígbà tó lọ́wọ́ bá àlejò aláwa sọ ìtàrífà nàbí sallallahu alaihi wasallam ànábì rí Jibrilu ní àwọ̀ tí ọlọ́wọ́ bá àlejò aláwa gbọ́dọ̀ bá aláwa fi dáa ni lẹ́yìn gba àtìlú ìjọba àlejò sallallahu alaihi wasallam ní bọ́lọ̀ bá àlejò aláwa fi dáa

ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wa bẹ̀rẹ̀ sóra ẹ̀ pẹ̀lú ọ̀túnhà ó búra pẹ̀lú ìyálẹ́ta àti òru nígbà tó bá sókò kan ọlọ́run wa ní máa wà dá àgàrọ̀ bùdá wà máa padà olúwa ọba rẹ kò pa ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam sí wà máa padà kò sì bínú sí ọ̀hún wà lálẹ́ àfẹ́ ọ̀tún káyọ̀ lájà mi nàlẹ́ òwúlà ọjọ́ ògbéjà lè ọlọ́wọ́ bá ní kí lásán wá sọ fún ànábì pé wọ́n lè sọ fún ìrọ̀sí ìkàrọ̀ búkà pàtà sọ. olùwọ́ bá rẹ yóò padà sí kíni yóò padà ta ọlọ́rẹ́ pàtà sọ ọrẹ tó lọ́wọ́ bá ní kí ọlọ́sọ yìí ọrẹ tó yọ ọdún sí inú yóò ti sọ. ẹnì kí lásán ká ń sọ ẹni tó kún kálí ìfúnpínpín ẹ lọ́tún lọ́sí ọlọ́wọ́ bá ní kí láti fi pẹ̀tù sáàlẹ̀ ní sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé àlẹ́ ní sallallahu alaihi wasallam láti wòye. nǹkan tó wọn ta àlẹ́ ní sallallahu alaihi wasallam lọ́rẹ̀ òun náà ni ọ̀rẹ́ sátọ́lọ̀ wà àlejò tó bá jẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run wàhálàfàtà ní ulul azmi min wọn ulul gbogbo àwọn èèyàn lọ bá wọn láti pé kí wọ́n sì tẹ̀ lọ́dọ̀ bá tí kọ́lọ́run bá àríkíọ́lá kó ń sì ìdúró yìí ti pẹ́ ẹ̀ àágùn kálukú kálukú ní làágùn ẹ̀ńtà àgùn rẹ̀ mú un àgùn mú un wọn kálukú alayhi salam òun náà kó ní bàbá wa kó bá wa lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá àlejòọlá kọ́lọ̀n tó wà lẹ́nu ìta wà mẹ́ Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n sọ̀rọ̀ ibà nàbí Adam Adam ní lásìkò náà ibà mi ò ká ń tẹ́ ní kí n ṣe Adam ní tèmi náà bẹ lọ́rùn ẹgbàgbé ọlọ́ọ̀bá àlejòọlá pa mí láṣẹ ẹ́ ó ní kí ó pọ̀ fún mi ẹ̀ ẹni má jẹ́ ìlú jẹ́ lè tó yìí ẹ̀rí nǹkan tí wọ́n pè ní kínú nǹkan tí wọ́n pè ní àlàyà àyà òfin ọlá ìtìjú ni ó ti ju ọlọ́wọ́n bá àríkí ọlá débẹ̀ ni wà ìlà ọlọ́wọ́n bá àríkí ọlá ó ti forí ṣe ànábì Adam alayhi salam ó ti sọ̀rọ̀ àforíjì ọlọ́wọ́n bá àríkí ọlá ti forí jì bọ̀ sílẹ̀ sílẹ̀ náà ojú ó tún wá o ní ilé béèrè wọ́n tún wá ní ẹjá lọ lè bá anábì Ibrahim anábì Nuh alayhi salam ó wà awwal rusulillah òun làkọ́ kò jí sí ọ̀rọ̀ ẹjá lọ lè bá ó nà bá abẹ lọ yóò tún bẹ́ẹ̀ òun náà tún sọ fún wọn sí à òun náà lè tilẹ̀ òun ò lè bẹ́ẹ̀ lọ́wọ́ bá lè jọlá o òun ò tẹ̀lé òun ò tẹ̀lé kápá orí tẹ̀lé kò ń pè òun náà ànábì ní òjíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ ẹ alifasanafi ilà kàmùsínà àmì ó jíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ fún ọdún mélòó ẹ fún náà dọ́là fífi yẹ ìyẹn wá jíṣẹ́ fún náà dọ́là fífi yẹ wọn wàá gbà náà wọ́n tún wá ń fa wọ́n tún fa burú pé wọ́n tún lẹ̀ lóko ó wá sí pèlè wọn. ìwé ìpè tẹ́lẹ̀ wọn náà ní sòwò náà tún rí pé bẹ́ẹ̀ wò tún ní sùúrù tòlù lẹ́yìn gíní lẹ́yìn wa lẹ́yìn nẹ́kùnlẹ́nà sí ti bíẹ̀ ẹlùmínú wa ní kìí ẹ̀bá tẹ́ wá aláì ní sùúrù fún ti pẹ́ wọ́n láti gbà ní ní fún ẹ́ láti láti ẹ̀ òní tí ní sùúrù aláì fara farada kí ní ti pẹ́ ní òlójú láti anábì ọlọ́run òun ló ń ọlọ́run àwọn èèyàn lórí ẹ̀sìn ó wá fún síwájú tó wá bẹ̀rẹ̀ ọba àdìkẹ́ ọlá wọlé rí ẹ ó ti máa gbígbé wọn àpàdé wọn ó ti pé experience mi yìí ń fún ìbàdàn tó bá fi àwọn eléyìí lẹ̀ wọ́n tún máa gbégbé wọ́n ó máa tún sọ àwọn èèyàn lónìí wà ìlú ìlà bá ìlú nímọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú

kó náà bá a tẹ̀lọ́ alábì musa lọ sọ pé kí ni òun náà lágbára o abàní israẹla ti dá eréṣiríṣi sílẹ̀ tó náà lọ́rùn wọ́n tún wá lọ bá alábì isa alayhi salam alábì isa ó ní tóun náà pọ̀ ẹ́ tó nínú tiẹ̀ náà <clears throat> òun náà ní àwọn tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run òun náà làwọn tí wọ́n ń pè lọ́lọ́run òun náà làwọn tí wọ́n ń jọ́ fìfún òun náà làwọn tọ́lọ̀ bá sórí fún wa tí wọ́n wà láwọn tó gbẹ fún Jésù gbogbo eléyìí nìsín tòun ti pé ọlọ́run bá àlejò ọlá ti clear ànábì Isa alayhi salam inú suratul na ẹ̀yìn ọlọ́ọ̀bá àlejò láti kílẹ̀ rẹ̀ ìpè anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah ọlọ́run ti ọlọ́ọ̀bá àlejò láti ma gbogbo àwọn ànábì ọlọ́run tí ògbọ́n náà ti wá sọ̀rọ̀ ànábì fáwọn afáwọn òjíṣẹ́ wọn àwọn tó wá jíṣẹ́ fún náà gbogbo àwọn ànábì wọ̀nyí tó ń ti gbọ́ lọ́ọ̀bà àdéṣọ láti gbé àwọn ẹ̀ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀ wọ́n tún ṣe kí ni wọ́n tún wọ́n tún tijú wọ́n tún páyà láti ṣe kí ni láti pé á ah, àwọn olè lọ sí pẹ̀ wọ́n wà lọ lè bá ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ọlọ́ọ̀bà àdéṣọ lọ́sọ̀lá ànábì wa lọ sí abẹ́ àlẹ́ àràṣẹ́ ọlọ́ọ̀bà àdéṣọlá ànábì wa forí kalẹ̀ yóò wá yin ọlọ́wọ́ bá àlejò ọlá yóò dúpẹ́ fún yóò ṣe ẹyẹ fún ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ àtúfà ànábì sallallahu alaihi wasallam pé tó kó sí ní pákè ẹ máa béèrè ẹ sálùsọ ọ̀tọ̀ máa béèrè òkú tó bá fẹ́ á ti fún ọ lónìí wọ́n ṣá tó ṣàṣà al-maqam al-mahmud ayé ẹ̀yìn tó yẹ pé kò sí ẹni tó tó bẹ̀ lọ́jọ́ òun so òun náà ni sọ́lọ́ ọba àlejò láti ṣe àmì sallallahu alaihi wasallam lọ́rẹ̀ so àdéhùn ní lágbàáyé ọlọ́run tó bá láti kó wọ́lá tó fàyọ̀ sí ìgbà rabbuka fatarda abdullahi ibn abbas radiyallahu anhu abdullahi ibn abbas ní uridu ala rasulillahi sallallahu alaihi wasallam ma huwa maktubun ala ummatihi min ba'dihi kanzan

ọlọ́ọ̀bà ní sọ̀láwà ní ànábì sọ̀láwà àlè òsálàm ní eréṣiríṣi ẹ̀ ń pátá ní sọ̀láwà àlè òsálàm wá rí ọ̀ṣọ́rọ̀ bíbá rí inú ànábì wá dùn inú rẹ̀ dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dé bá ànábì láyé gbogbo àwọn ìgbádùn tí àwọn mùsùlùmí ń jẹ láyé lónìí ìgbádùn táwọn mùsùlùmí ń jẹ láyé lónìí kò dé bá àwọn tàbí ànábì sùháìbò rúmi ọbí àwọn àwọn nínú àwọn tàbí ànábì nígbà tó alábẹ̀kí lè já ọṣẹ yíò náà ẹ fi bò ó ibi tó sẹ́kù ní ìsàlẹ̀ ẹ mú àwọn igi ìsẹ́kù ẹgbẹ́ wa fi dá igi kọ́bà rẹ̀ láì bàbá ń sọ yìí àwọn mùsùlùmí ẹlòmí fẹ́ bọ́ òun wa ẹni tí àjẹ wọn dé wọ́n lu ayé pẹ̀lú ìnira ni àmọ́gbà tó padà yá ọlọ́run bá lè fi ọlá wa padà ń dín ní ó padà wá tẹ́ ọ̀rọ̀ ọlẹ́yìn ó padà wá tẹ ọ̀rọ̀ ọ̀lẹ̀ fáwọn mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ti wà nínú tọ́lọ̀ ti hàn náà ju kó tó ànábì jáde láyé àbísọ̀lá wà lọ́wọ́ sọ́lá ti sọ́nù rẹ̀ ní fún mi ẹrù kẹ́yìn náà ojúmọ́ ẹ máa wá ṣe kí ni ẹ máa wá ṣe ìfàǹfà látara dúkìá pé àwọn náà fẹ́ jọ àwọn jọ gẹ́gẹ́ bí àwọn kọjá síwájú ìmọ̀ tuntun máa fà lórí ẹ̀. tó wá rí pé àwọn mùsùlùmí wá lówó nìkan ọlọ́run ọba àdéhùn láwà lè fọ́nà tẹ́lẹ̀. àwọn tí wọ́n àwọn rẹ̀ àwọn tí táàbá ń sọ̀rọ̀ pé ìlú mùsùlùmí táàbá lè sọ pé 100% a pé 99.9% ní mùsùlùmí nínú àrí jẹ́ mùsùlùmí ọ̀tọ́lọ́kàtà ohun àmọ́ yóò jẹ́ mùsùlùmí òun náà nìyí tó jẹ́ pé àwọn mùsùlùmí ló tókí ni mùsùlùmí ló jomi méjì ẹ̀ lágbàáyé táàbá ń tara wa lókù kò sí ìlú tó dáa nílùú ìsìláàmù tó tókí tó tó tàwọn àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n ti wá wọ́n ti pè wọ́ṣẹ̀ àwọn ẹlòmíì nínú àwọn mùsùlùmí náà nítorí wá kàn lọ́rọ̀ tiẹ̀ náà ní pé kó máa pọ̀ dẹ́kun sáwọ́dì kò sì mọ̀ yí pé ètí ọ̀tẹ́ẹ̀sì òun náà ní ṣe ni, òun ní ti sẹ́nu agbárí ẹnìkan jẹ́ oní oníṣà orí oníṣà orí náà ò ló ṣẹ̀rí à ní náà lò sí constitution ní 1999 náà lò ní 1978 constitution oníṣà orí ò ló ṣẹ̀rí à ẹ àwọn sàwọ́dí ẹ̀ náà kìnnìkan wọ́n ti ní ó dáa tí wájú kó tó ẹ̀ tó bá sàwọ́dí wì kọ́kọ́ kọ̀ǹpíà rẹ̀ sí ìlú bàbá jẹ́ náà ti di ọ̀yà yìí nàìjíríà tó jẹ́ ìlú bàbá jẹ́ tí wọ́n ti di ọ̀kọ̀ǹpíà rẹ̀ ṣẹ́gbẹ́ nàìjíríà tí wọ́n ti di wọ ṣẹ́gbẹ́ ẹ̀jọ́ ń pín kinní pẹ̀lú kinní ni àwọn kìnìrí ṣẹ́gbẹ́ ẹ̀jọ́ ń pín ìkànnà ni tí mùsùlùmí bá jẹ pírẹsidẹ́ǹtì ẹ́ sísẹ́ni ó jẹ jẹ́bùtì tí wọ́n jẹ́ pé ìgbà onínú ẹ̀fún ọlọ́dúdé ìdìlù fítírì ẹ̀ẹ́dùn tẹ́kẹ́ni yóò tún bí ọdúdé jẹ́ pé ní ilé yìí tí ẹ wá rí tó wá da owó tó wá jẹ́ pé tó jẹ́ pé àwọn tó wò pé ah ọlọ́run tún ní kí ọlọ́run tún ní kí ẹ̀sìn Islam ah, èyí wọn lẹ́yìn wà pa ẹwà pa ọkọ̀ pẹ̀lú àwọn ọ̀tẹ́ ẹ̀sìn láti gbé ẹ̀fẹ́ wò nígbà tí amẹ́ríkà jáde tí amẹ́ríkà lọ Afghanistan tó ṣe báṣubàṣu ẹ́ tó lọ Afghanistan ó ṣe báṣubàṣu nígbà tó lọ Libya tó ṣe wọ́n bó ṣe ṣe wá tí ṣe ó gba àwọn ìlú bọ́ṣẹ̀ ṣe sojú òfin ìwọ̀n amẹ́ríkà lòfin ní ṣe títà òjú bá wá ń ṣe ìdájọ́ lórí àwọn àṣà pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríà ẹ wọ́n tún sàlàyé o ẹni yìí o ẹ mo ka àwọn ìdájọ́ kàtà ṣe ń jẹ́ orí pa àwọn ẹni yẹn wọ́n ní kí ló ṣe ẹ ẹni yẹn ó sì dá iná ni ó sì dáná sun àwọn kíná orúkọ rẹ̀ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó dà gbogbo pa ó ti ní àwọn àròrí kan àwọn àròrí àwọn àwárí àwọn àròrí pé kó rí pé ah, àwọn ìyẹ́ ìṣẹ̀fẹ̀rí ni wọ́n ìṣẹ̀fẹ̀ láwọn tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n wà pa wọn wọ́n mú wọ́n mú nígbà wọ́n ona náà ní kí ẹ mú ẹlọ́dí sí kíni ẹlọ́dí sí ìmádé ṣé o tó náà tẹ̀lé alẹ́ wọ́n ní nígbà tí ẹnìkan há bí ìjọ kan wá ní òfin ìṣẹ̀rí àyí tí bá jalè lọ́wọ́ wọ́n ní àwọn kútúrò lè pọ̀ ju nínú àwọn aráàlú wọ́n wá sọ fún pé ajẹ́pẹ́ tó ń sọ náà ní pé ló pọ̀ jù àtẹ̀bá ní káàmà gbé àwọn èèyàn lọ́wọ́ àwọn tí ó máa lọ́wọ́ kan ní ó pọ̀ ìtumọ̀ ẹ̀ náà ní pé wọ́n gán ti ṣèdájọ́ pé ó lè lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ò bá ṣe bẹ́ẹ̀ ni bí ẹni bí ò bá ẹni tí ò bá jáde ó gbé lọ́wọ́ ni wọ́n lẹ́ni tó bá ṣe jìnnà ẹ́ wọ́n ní ẹṣẹ́ ní ẹgbà ọgọ́rùn-ún lálọ́ ọgọ́rùn-ún kìí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ di ẹgbà ọgọ́rùn-ún papọ̀ ọjọ́ àwọn ẹ̀rẹ́ kan náà wọ́n ní àwọn ọgọ́rùn ẹ wá ọjọ́ táwọn èèyàn máa pọ̀ ẹ báyọ̀ ọdún lágbójú rẹ̀ àbíjọ ìjọ júmọ́ ẹ ní àríta gbangba káwọn yóò rí mẹ́sẹ̀ndì àjẹ́ kó kó àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́ ń sọ pé ó ti háàjì jù àti wá ló ti tó bá wọn ẹ ajẹ́ pé wọ́n tó bá ti ń sọ irú nǹkan báwọn ajẹ́ pé irú rẹ̀ fẹ́ lára rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ti níyàwó lé àbó ti lọ́kọ ó tún wá ti dìnnà wọ́n ní ká jù ló kópa wọ́n ní ìdájọ́ ẹ̀ ti hajj wọ́n wá jù ló kópa ti hajj tó ẹ dákun ẹ gbogbo opportunity ọlọ́wọ́ bá àdéjọ́lá tó wù ẹ̀yà jàpàm ẹranko ẹ wá bí opportunity ọlọ́wọ́ bá àdéjọ́lá fún ọlọ́wọ́ bá àdéjọ́lá fún ní opportunity pé fẹ́yàwó tíyàwó ẹ̀yọ̀ kan ò bá ká ọ lẹ́nu ẹ́ ó tún ní fẹ́ méjì tí ò bá ká ọ lẹ́nu fẹ́ mẹ́ta tí ò bá ká ọ lẹ́nu fẹ́ mẹ́rin ẹ wá bí ọlọ́wọ́ bá àdéjọ́lá yóò wá tó nítorí wọn lọ lé sí kíni nítorí wọn lọ lé bá ìyàwó níyàwó ẹ̀rí tó yẹlé yìí sì ẹranko ni kìí ṣe ẹni tó lẹ́sọ̀ kó máa gbé àárín àwọn èèyàn wọ́n wá bínú pé wọ́n ti ní kálẹ̀ ló kópa táwọn sì béèrè lọ́wọ́ tiẹ̀ pípẹ́ tó bá bá ọkùnrin kan lérí ìyàwó rẹ̀ kí ló ṣe kámá bí ẹlòmíì kọ́dọ̀ ò lè bẹ́ẹ̀ ni tó fi gan létí pé tí ò béèrè òṣùwọ̀n kí ò jẹ́ sí ìṣẹ̀lẹ̀ nígbèrè òun ti jó kára dé pé kí ló ní nígbèrè ìṣòro bí léhun tábàwá ti ọdún tí ìṣèlú bá bá ìyàwó rẹ ẹ̀ pẹ̀lú ọkùnrin kan tó bá bá wọn nílé à yóò ní òkú méjì ó bọ́ lọ ní yọ̀ òkú méjì yóò bọ́ lọ ní ó lè yí ọ̀dà tó ti pa ẹ̀yìn wọ́n lè ní yóò ya òde pé yóò ti pa àwọn méjì tó ti lọ́wọ́ para tó gbàjọmọ̀ lórí yọ. ẹ̀dá pẹ̀lú kaba wọn ẹ wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìdájọ́ ta ni ìdájọ́ ara rẹ̀ nù ìdájọ́ ìgbóná ara nítorí pé òun ni nǹkan ẹ̀ṣẹ̀lẹ̀ sí àwọn tó wá sí bòmí yóò ló há jù àwọn èèyàn fi nǹkan wọn níta lè sọ pé ìdájọ́ òun ni pé irú ẹni ẹ á mọ̀ wọ́n gbà nígbà tí pé sọ bóyá ara rẹ̀ gbà mọ́ni kò sì ní kíni nígbà tí ò níyàwó nígbà tí ò tó kíkà àmọ́ ò sí níyàwó tí wàá nìra nù. tò nínú àwọn nǹkan yìí nìsí ò ní pé ọlọ́run bá àdéjọ ọlá ó ti pàdé wọn fún àdébí sọ̀rọ̀ àwọn àlejò sálàm ìpè ọlọ́run bá àdéjọ ọlá ó fún un ní nǹkan tí ó yọ nínú. àwọn o nílùú tó fi jẹ́ pé nígbà orí ṣe wà lónìí nìsìn amẹ́ríkà gan nìsìn ní wá bí ó ṣe ṣe gíní ní wá bí yóò ṣe fa ojú Saudi mara ní látara kíni látara pẹ́pẹ́ ọrọ̀ látara tọ́lọ̀ ọba àdìsọ látẹ́lẹ̀ fún wọn amẹ́ríkà wá ní ìsìn ṣe ń sàn wá bí ó ṣe pẹ́sidẹ́ntì wọn ẹ̀ ń sàn wá bí ó ṣe sọ̀rọ̀ pẹ̀lú ọba Saudi lẹ́yìn fúláìsì kíláṣẹ́ orúkọ rẹ̀ ọ́yìn wọ́n ní òkè káwọn tó kéde káwọn rẹ̀ o sí lára àwọn èyí tí ń tò sí ìṣèpò kò sí ní opec sàwọ́dí wá ní kò sí tó jọ o táwọn owó bá fi lè yìí sí ìdí lóòótọ́ sàwọ́dí inú àwọn tó ṣe tó jẹ́ pé lájẹ́ rẹ̀ ni oil rẹ̀ exporter so ó sì lè ṣe ó sì lè influence ìdíṣẹ̀ yẹn sàwọ́dí wá ní alákòókò tó jọ o àwa tá à ń bò ní ti epo láwa kọ́ńtì wọn gbogbo àná láàjọ ní ìfẹnukò ṣé islam kọ́ wọn ṣé islam ló ṣá àtijọ́ ní ìtìfáàsì ṣé ẹ̀ bá ní ìtìfáàsì pẹ̀lú kèfèrí kájọ ní àjọ sọ̀kù pẹ̀lú kèfèrí àgbọ̀dọ̀ sọ pé nítorí pé kèfèrí ni káwá ṣe kí ni káwá yẹ àdéhùn yẹn nígbà táwọn ẹni sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá ọ̀jọ́ ní ìtìfáàsì pẹ̀lú àwọn kèfèrí kúrẹ́ nínú àwọn ọmọ wa pé a ti kíni káàdì ìjà padà bá wọn a rí ẹni kan lọ àwọn tàbí ànábì ó jẹ́ pé ó sáàkù lọ́dọ̀ àwọn tètè nínú ó gba ìsìláàmù bá sallallahu alaihi wasallam ó ní àwọn sáàkù ní òun sáàkù lọ́dọ̀ wọn ní o wọ́n sì dé wọ́n jẹ́ àbá pé yàtọ̀ ànábì bá a mú ànábì ti pè jáde pé máa tẹ̀lé wọn lọ wọ́n sì wọ kúrúkúrọ̀ dáadáa ànábì ní sáà ní sùúrù nítorí pé kí ni ànábì rẹ̀ fẹ́ ti àdéhùn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn òun náà lẹ́lẹ́mí wá sí àsìkò ẹdẹ lónìí ní látara ìṣedédé ẹlòmí tó bá wá ṣe tó bá ti wá sáàbò sí fẹ́ǹsì èdè mùsùlùmí yóò wà ní ẹni tó kékeré náà ni wọ́n tẹ́lẹ̀ agbẹ́ ọba wà ní Islam lè ní ọmọ san jíjí àná ìṣe à tí wọ́n tó máa gba jíjí à ó jẹ̀yẹ̀ ló ọ̀dà rẹ̀ lórí o ó jẹ̀yẹ̀ ló nígbà tó fi jẹ́ ló ó yá owó ni kìí ṣe kó sọ mú pé wá sọ jíjíà ìwà tó wà lówó sọpadà mọ́ ọwá dà sí wọn wà ní ẹ̀ ibi kéde ní wá fáyé pé islamu wà gan ni ọ̀rẹ́ ká mọ gba ní owó rẹ̀ lọ́wọ́ ní àti káfíẹ̀ pa wọ́n ní àá kìí ṣe wọ́n ló ti gbàgbé lóyún àdéhùn tẹ̀ bá jọ sí bó bá jẹ́ lówó kó àwọn mùsùlùmí pé kìí ṣe òsì ní gbàmílẹ̀rù fún yín o àmọ́ tí gbàmílẹ̀rù fún yín náà ní pé ayé yìí o ẹ̀rù ń bà nígbà tó lọ́n bá ti ayé lélẹ̀ fún yín tá kọ́ wá di pé ayé òun lẹ́mọ̀ wá kàmọ́ra yín lọ́wọ́ ayé òun lẹ́mọ̀ wá lé káàkiri ẹ̀ tó gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti kọjá síwájú yín gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe fàáfà tí wọ́n lé ayé káàkiri ó máa wá rí pé kí ni ẹwà yóò pa yín rẹ́ gẹ́gẹ́ bí kí ni yóò kó pàǹpà ọlọ́ọ̀bá àríkọlá àdéhùn tó wá ti fún àmẹ́bí sallallahu alaihi wasallam yìí àdéhùn yẹn ń ṣẹlẹ̀ ẹ́ ń ṣẹlẹ̀ látàrí tá a wà yìí wọ́n ìtún ti jọ́ ọ̀gbẹ́dà lùfìyàmà yóò tún padà wá sí kíni yóò tún pọ̀ kíni ládéhùn tọ́lọ́ọ̀bá àríkọlá ti fún àmẹ́bí sallallahu alaihi wasallam lẹ́gbà tọ́lọ́ọ̀bá àríkọlá tó wá sọ fún àmẹ́bí sallallahu alaihi wasallam pé

ìjọ náà kọ́ lórí wa Ànábì sallallahu alaihi wasallam ní ọmọ òrùka ní sàáàbà tó ṣe kí ni tó sì kú ọmọra wọ́n ní ìsìnkáàmù tó wà tẹ̀yìn wọ́n ní lè tàkìrí yàrá ìṣe ìbéèrè léṣe fẹ́ ìbéèrè irú ẹ̀ náà máa ń sọ̀rọ̀ ẹ̀rú èdè náà ẹ́ kí ni náà kọ́ ni jí ń fún olóúnjẹ látàjọ ìtẹ́lẹ̀ ni ẹ́ kìí ṣe ìbéèrè ìtumọ̀ ẹ̀ náà ni pé èmi náà ni ń fún ọ látijọ́ yìí استفهام التقرير الله أبا عليه السلام إلى الله عليه وسلم إيه ألم يجدك يتيما فآوى هذه يولو مورنا فأجب ومرا láti ṣẹ́kẹ́ni láti lè bá àti pẹ̀lú sáà nàbí sallallahu alaihi wasallam lọ́kàn ìpè èyí ṣe pé ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ọmọ orúkọ ní ànábì sallallahu alaihi wasallam ẹ̀ yẹ̀tí mọ́mílẹ̀ lásìkò ànábì ò tó kíni ànábì ọmọ òun kan ní tí ò tí ò rí bá tí ò mọ bàbá rẹ̀ àtìgbà tán ti wà ní sẹ́ńtì ààrẹ ti wà nínú yóò ànábì sallallahu alaihi wasallam láti gbà náà ni bàbá rẹ̀ ti jáde láyé wọ́n tún wá gbé ànábì sallallahu alaihi wasallam tán wọ́n tún wá gbé ànábì sallallahu alaihi wasallam lọ sí ibi tí wọ́n ti máa tọ́ ọmọ sáńtì báyọ̀ fún yàn lọ́yàn lọ́dọ̀ àwọn bànú sáàjì àwọn aṣọ ànábì lọ ànábì bẹ́ẹ̀bẹ́ láti gbà tí ànábì sallallahu wasallam nígbàtí àwa ará oko alábà ní sáàdì nígbàtí wọ́n wá wọ́n a wá ní ìjọ ni nígbàtí wọ́n kálùkù bá ń wá ọmọ tí ó gbà tí ó tọ́jú wasallam nítorí pé àwọn náà wọ́n pé ọmọ tí ò ní kọ́ máa kó kúta wọ inú fámìlì wa so wọ́n kálukú wọn yà ànábì sí wọ́n kálukú wọn àwọn ọmọ tó jẹ́ pé so ó wá sẹ́kọ̀ọ́ ànábì sallallahu alaihi wasallam nìkan Halima Halima tó Sa'diyya tó jẹ́ pọ̀ ló fún ànábì sallallahu alaihi wasallam lọ́yàn ó wá wo ó wá ní à ó ní kò sí ọ̀nà òun gbé e, òun sọ́jú ẹ̀ òun ló wá gba ànábì sallallahu alaihi wasallam ó wá gbé ànábì sallallahu alaihi wasallam lọ látìgbà tó ti jẹ́ ànábì sallallahu alaihi wasallam dénú ẹbí wọn òun náà ní gbogbo nǹkan tí bẹ̀rẹ̀ sí yàtọ̀ nínú ta ìtọ́sọ fún wa ipé inú àwọn ràǹkúmí tí wọ́n gbé wá tọ́bi táàbù ní kọ́ńgọ́ì ṣe pé ràǹkúmí ìhùn tí ò lálàáfíà dáadáa ṣe pé ní rìn nígbà tí wọ́n gbé nínú lórí ilé gbogbo àwọn nǹkan kékeré báyìí ẹ tọ́ba tó dáwọ́ lè nǹkan kékeré báyìí àgbáríkò sì máa já àwọn àrígbé à àwọn náà ti wá kura mọ̀ pé à ọmọ yìí ọmọ nǹkan ní síkìrì ọmọ tí àlùbáríkà pọ̀ lára rẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ànábì pé ọmọ ọdún méjì tó ti di àwọn àsìkò kan ó gbé Ànábì lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì rẹ̀ láti pé kó tó lọ sí kíni kó tó lọ sí wọn wọ́n tún jọ padà wọ́n wá nípa ànábì ànábì ọkọ̀ ẹ̀mọ́ méjì Halima gan ló tún wá padà sọ lọ́dọ̀ àwọn àwọn fámìlì ànábì sallallahu alaihi wasallam ta ẹ̀dá kan ìfẹ́mọ̀ yìí wà lọ́dọ̀ wa ibi tí wọ́n gbádùn rẹ̀ ní wọn ò sì máa bẹ̀rẹ̀ lẹ́ o kéde pé ń lọ lè ṣiṣẹ́ tàbí lọ lè ṣiṣẹ́ di fún ọ àwọn sáà rí pé àwọn nípọ̀ tàbálẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ti wà láàrin sánábì pé ọmọdún mẹ́rin òun náà ni ìbẹ̀rẹ̀ wá ṣẹlẹ̀ sánábì sallallahu alaihi wasallam kí ní ṣẹlẹ̀ sánábì ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sánábì òun náà ni ìṣẹ̀lẹ̀ sharhul fath òun náà ni ìṣẹ̀lẹ̀ tí ọlọ́wọ́ bá àlejòlá tí oníkàwọn láìka yọ ọkàn ànábì sallallahu alaihi wasallam kán wá yọ ẹ̀jẹ̀ dúdú ẹ̀ ìdí mú ìyá ṣe kéta

wọ́n bá sáré lọ ah wọ́n ti pa Muhammadu o Halima wò fún dáná òun dáná àwọn ẹ̀ anábì sì ní ibi tá anábì ti wá ẹ̀ kìí ṣe ìdílé lẹ̀lẹ̀lẹ́lẹ̀ kìí ṣe ìdílé tó ń ṣe pé bẹ́ẹ̀ ìdílé àwọn kíná kúrúkọ rẹ̀ ìdílé àwọn <laughs> akọ́dà ṣàgbé ìyọ̀bá wá láti ìdílé akọ́dà dídò gáárì kọmọ̀kan wá dìbẹ́lẹ̀ ọmọ òkèrò gáárì ní ọmọdé yíò ẹlẹ́ sọmù kó jòkó jẹ́ bí ni wọ́n ṣe ni wọ́n já aṣíwájú ni wọ́n ẹ̀rí ọlọ́wọ́ bá alẹ́sọ́lá máa ń tẹ́fẹ́ fáwọn ànábì àtẹ́sẹ́ ànábì ṣọ́ àìbùn alẹ́sọ́lá táwọn jọ rẹ̀ ń sọ fún ọkùn pé láúlà àrọ́ àtúkà láàrọ̀ jọmùnà tí ẹ bá ti torí àwọn fámìlì rẹ̀ ábìlì ọlọ́pọ̀ pa ọlọ́wọ́ bá alẹ́sọ́lá máa ń máa yọ ànábì jáde níbi tí ó ti ṣe gíní níbi tí yóò ti ní yóò ti ní kíná korúkọ rẹ̀ yóò ti ní automatic protection kọ́nà àwọn ènìyàn lè mọ́gbà wọ́n lè mọ́gbà àmọ́ o wọ́n ti gíní wọ́n gbọ́dọ̀ protect pé ọmọ wa ní ìwẹ̀ náà máa ń tẹ̀lẹ̀ ìkámọ́ àwọn afá wa mo fi ó kọ bo ilé wọn láti rí ọkọ̀ ilé àwọn oṣù nìkan ni

ẹ̀jẹ̀ wá ní ìlú bá lè kó jẹ́ kò kò sílẹ̀ ló ṣe ẹbí kò sílẹ̀ ló ṣe rò pé ẹgbẹ́ ìgbà ṣíṣe àìmọye ẹni mú gbó níṣe ń pọ̀ gan ẹjọ́ pààyàn gan fáńdé ojú ma sáta àti ìgbé ẹ̀ lákòókò ní ìbọn bẹ́ẹ̀ ògbóró àwọn nǹkan yẹn ọlọ́run bá lè sọ láti fi fáànà nípa ọ̀la àwàlẹ̀ ọ̀sọ̀lá tó jẹ́ pé ìgbà náà nìkan ti jáde èyí ṣe tó ṣe fọwọ́rọ́ fẹ́ bó ṣe di pé Halima bá ní tọ́ ọlọ́mọdé adára tí má dára àwọn kùrẹ́ẹ̀sì ẹ ọmọ yóò bọ̀ wá lọ gbọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n sì wo ibi báyà ní sallallahu alaihi wasallam kọ́dà àdìsí kábẹ́ kọ́dà sí àdìsí ni ó ní òun máa rí ojú ẹ níbi báyà ní bí ojú wọ́n ti ti ti máa ni ó ní wá dá ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́sọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ ìyá rẹ̀ ọwá dá ànábì sọ̀rọ̀ síbẹ̀ ànábì wá ń bẹ ẹ pẹ̀lú ìyá rẹ̀ bàbá bàbá rẹ̀ náà ń bẹ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí abúlé mọ̀tàlì ànábì wá ń bẹ bẹ́ẹ̀ ànábì ìlú ọdún méjì péré pẹ̀lú ìyàwó ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ òun náà ìyá rẹ̀ tó jáde láyé ẹ òbí sáyé ó mọ̀ á ní àá tí ìbá ti fẹ́ kó tí bàbá mi láyé sábà mi bá ń bẹ láyé sọ́ọ̀ tí wọn náà wà á rí báyìí bàbá àlejò bá bàbá rẹ̀ láyé tó bá sì mọ ìyá rẹ̀ náà tó bá sì já ìyá rẹ̀ náà ẹ̀ ibi ò bá máa ń pè ní kíni ìrísìrí ọmọ tó wà ní ọmọdún mẹ́fà látọ̀dún ọmọdún mẹ́rin tó ọmọdún mẹ́fà owó wa iná nídìí wà láwà lọ́wọ́ ọdún mẹ́fà nídìí tó bá dá máa pèsè dítèlì gbogbo tá a máa ń gbà lálẹ́ sọ lásìkò yẹ ọlọ́ọ̀bà nígbà tó wá fún ìyá rẹ̀ èrè ilé ìbáwà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá tẹ̀lẹ̀ níbi tí kò ní kágbọ́ yẹ́sì ẹ́ kọ́dà olùgbé mọ́tẹ̀ gbà sọ́dọ̀ pé à wọ́n ti lọ́mọ ìgbé káàkiri àbá rẹ̀ kú dọ́dọ̀ ya rẹ̀ ya rẹ̀ náà nígbà tí ó tún ya sọ wà wàlẹ̀ sàlám nígbà tí nígbà tí àmẹ́bí ó pe mẹ́fà àbùmùsọ́lì bàbá tó kú àmẹ́bí wa bọ́ sọ́wọ́ <clears throat> ẹ̀gbọ́n Abu Talib ọ̀nkù ni. ọ̀nkù yìí wá sọ́jà ní sallallahu alaihi wasallam onímú anábì káàkiri títí bá so òun ní òun ló tọ́jú anábì sallallahu alaihi wasallam lóòrè tó fi ti pé anábì sallallahu alaihi wasallam ń padà wá di kí ni títí anábì ti tò jíjẹ́ tára ti fi ọmọ ogójì ọdún ìgbà tára ni wá di òjíjẹ́ tó di pé wàhálà ara mọ́ká wọ́n ti rí pé àwọn ò lè ṣe kankan fún ànábì sallallahu alaihi wasallam lókun ìgbà tí ibi táwọn ẹbí ti jáde wáyé ẹ lókun ìgbà tí Abu Talib bá ń bẹ. Abu Talib Abu Talib ti jẹ́ fúnra rẹ̀ confam ipe ẹ̀sìn táwọn ẹbí mú wáyé o ó lóun mọ̀ fẹ́ sí ìlú lórí kọ̀làkọ́dà àlejò bí anabina Muhammadin min hayri dínil bàríyà eh, ti dínà àbútọ́lì àmà kọ́ lórí ó ní wàlàkọ́dẹ̀ àríntú bí anna dina muhammad ó ní lílo ẹgbẹ́ ti wáyé onímọ̀ ẹ̀sìn tí muhammad bí wáyé min khairi adiyari albariya inú àwọn ẹ̀sìn tó lú ẹ̀sìn náà tó lórí inú àwọn ẹ̀sìn ẹ̀sìn àtọ́lọ̀ dárí di ìlà ní ó ní ó ní àmà ó ń tèbá ṣe torí blame táwọn ọmọ blame ọ̀ tá àdúgbò ti dàgbà tó yìí ọmọ inú ilé tó wá bẹ̀ yàtọ̀ tí máa ń sọ ẹlòmíì lánàá wọn a máa gbọ́ ẹlòmíì ìgbà tí àwọn àdùkú náà bẹ́ẹ̀ tẹ àwọn ọmọdé bínú ẹnu àjọ máa lẹ́ǹtì kíní papọ̀ ọwọ́ ni láwùjọ àgbàlá àmà tí èbá ṣe torí blame táwọn ọmọ blame ni àwọn ní ìdá ọ̀rọ̀ màtà pàtó àbí tí èbá ṣe pé gbogbo òun bẹ̀rù páwọn yóò máa bú mi làwàjáta ní samuham bìdá samubina ó ní ẹ̀bá rí mi láì tó bẹ́ẹ̀ nìkan tì mí láì tó wọ́n fọ́ọ̀tì mi kọ́lá ẹ̀ẹ́kàrí ṣe é kàjáde náà àná sí ni pé èmi gan kú àlè èmi gan kẹ́sì ẹ̀wọ̀n tó kó bá àbútọ́lé kí ló kó bá kí làwọn yóò mọ̀ sọ́n pa mi òun náà nígbà mẹ́rin nínú ẹ̀dùn olórí òun nígbà àwọn yóò mọ̀ sọ́n pa ẹ̀sìn jésù tọ́lọ̀ nítorí pé àwọn yóò mọ̀ bú onídó tẹ onídó gba onídó tẹ láti ọlọ́ọ̀bà àdìsọ́lá àbútọ́lì ti dámà tí sáà nígbà láwà lè sálà tó lọ́wọ́ lórí òun náà ló pa àti pé àbútọ́lì ti ní lọ́sọ̀ gbọ́dọ̀ tí ó kò sí ẹni bọ́ọ̀lù tó lè mara ní ọmọ yìí ànábi wa bẹ́ẹ̀ pẹ̀lú àbútọ́lì àbútọ́lì ti náà ní ànábi sọ̀láwà lè sálà òun náà làdẹ́bí tẹ̀lé lọ sí ìlú sáà tí ẹnìkan àrọ́ àyè ọ̀sán nínú àwọn tó jẹ́ kí àwọn tí wọ́n máa ń jẹ́ àwọn àgbà yahudi òun tó jẹ́ pé òun ti lóye ó ti ka àwọn nǹkan eréjìdìbì ń gbàgbọ́lọ́ tí ó wà nínú kíná gbórúkọ rẹ̀ àlèjì àbí àtàwọ̀ nípa ànábì tí ó wà nígbẹ̀yìn ó ti wá rí àwọn àpẹẹrẹ yẹn wọn nígbà tó wá rí àbútọ́lì ó wá pè ó wá ní ọmọ yìí bó lọmọ ìṣe jẹ́ sí ọ lẹ́nu náà mo bí ah. ó ní ọmọ yìí láti tó tó àwà yìí kò gbọdọ̀ sí bàbá ìláyé tòtí túmọ̀ sí pé jíṣẹ́ ìgbàna bí ó ṣe ìgbésí ayé rẹ̀ gan ní bẹnu kí wọ́n dọ̀ ọ́bò ní wọ́n fi pamọ́ ní ká ah, ọmọ yìí òun òun mọ̀ pé kò wọ̀lú ọ̀la ìráyé lásìkò yìí ọwá ọwá sọ fún àbútọ́ nígbà rẹ̀ bẹ́ẹ̀ ní lóòótọ́ ni àbúrò ní bàbá rẹ̀ bàbá rẹ̀ ti kú ọwá ní òun rí àpẹẹrẹ o pé òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá ní tọ́lọ́run gbé àwọn wà fẹ́kọ̀ọ́ mú wọ ìlú sáà láàrin àwọn Yahudi o wọ́n dáa mà wọ́n ní bàbá wọ́n sì lè máa burú sí wọ́n ní bọ́yá dáa padà wọ́n. tó nítorí pé àwọn Yahudi ma àwọn Yahudi tí wọ́n lè sí ní pé káàkiri ti jáde lọ́dọ̀ àwọn tọ́wọ́n ìdílé àlejò àwọn ìdìbò tẹ̀ sára àwọn àtàkùn làwọn wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe ìgbésẹ̀ òru lórí ẹ̀ làbótọ́ òun náà ni ọlọ́ọ̀bà àlejòlá tó bá nàbì tí alámì ẹ̀jú níka ẹ̀jú ìmá ń ta àwà ọlọ́ọ̀bà àlejòlá ó rí ọlọ́mọ òun kan ó sì pọ̀ mọ́ra ní kó mọ́ra tó jẹ́ pé bí yàrá ní bàbá náà bàbá yẹn ò ní kì bá wọn. ọlọ́ọ̀bà àlejòlá wá ní wàwájà rẹ̀ kà bọ́ọ̀ lán fàhádà ọlọ́ọ̀bà àlejòlá ní pé ah, ànábì ẹ̀ tó sọ ẹ̀ tó nù bọ́ ọ̀dàn fàhádà ọlọ́wà kọ̀ nàmọ́. ibi ìsàkáàmù bàbá àti sọ̀lá wà lè sọ́lá mú lọ́sàmù yìí inú àwọn onítọ̀síò àwọn kan ní nílùú sáàmù tí ànábì sọ̀lá wà lè sọ́lá ànábì sọ̀nù ní àwọn ìgbèríko sáàmù ọlọ́wọ́ bá àlùkò alẹ́ padà wá sí kí ni olópadà kú tiẹ̀ sí dáre padà yìí tó fi padà dá ọ̀nà mọ́. àwọn tí ń gbà orí tẹ̀síìr wọ́n ní wọ́n ló gbẹ́gbẹ́ ni òun ló ti àkúnmí ànábì lọ́nà ẹ́ ó ti mọ̀ká ànábì ó ti rẹ̀ lọ́nà tó fi gbé gba ọ̀nà bì kan wọ́n ní ọlọ́wọ́n bá wọ́n ní mọ̀láka jù ló wá dé ó wá fẹ́ abẹ́kùn sí ṣe ìtọ́n ẹ́ ó sì ti ṣe ó wá fi ó so àwọn nínú àwọn fàhádà ọlọ́run bá nìkẹ́lẹ́ wá sí kí ni ó wá ọ padà ó wá gbọ́nà mọ́. àwọn mìíràn àwọn onítọ̀sí wọ́n ní wọ̀wọ́ jẹ́dẹ̀ kàbọ́ lánìí ayé rẹ́yọ̀ àárín ọlọ́run bá nìkẹ́ ọlọ́rí ọ lẹ́ni tí ò sí kọ ọ kò wọ́n ní sábà lọ wo inú àwọn àyà nínú àlùkò ààyè ọlọ́run bá àdìjọ láti bá ànábì pé wà máa kún tàjẹ́ tó mi kọ́ bí ìrìn ìgbà àdéhì wà lá ṣàkó tó rí ẹ̀mí. ìlà ànábì sọ̀rọ̀ wà lè sọ̀lá síwájú kálífà tó rọ̀ ń tẹ́ kì í ṣe pé o mọ̀ káka tẹ́lẹ̀ o mọ̀ sí làkàkàkà o sì máa ṣe kíni o sì lè kọ́. ọlọ́run bá àdìjọ láti sọ fún wa tó wà lẹ́bi bá àgbàfin omi yìí nà rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá gbé ànábì dìde lára àwọn alùmíyùn àwọn ìmọ̀ọ́fà ìmọ̀ọ́kà ni tó ọlọ́ọ̀bá àríkẹ́ọlá sọ fún àníbi ìgbẹ̀ ayà ẹ pé ìdánilàrí sáàbà lè fòkùtì lónìí tó ẹ pé ìrìn ànábì sallallahu alaihi wasallam tó ẹ kó bá mọ̀ nǹkan kọ ni ẹ tó ti máa kà ni àwọn olùbàjẹ́ mo bá ṣe bí ni mo bá lò yíhun láti fi iye méjì nínú àlùkò hàn ìbùn ló mọ òwòyàn sì hàn ló tó máa kọ ẹ ọlọ́pàá ń bì kan ni ni wọ́n á da olóògbé ẹ̀fún àwọn àkókò màkà ó tán. ọlọ́wọ́ bá àdìsọ láti ṣe léyìí ní mo jí bàbá àmì sallallahu alaihi wasallam ike kó má máa kọ kó sì má ṣe kíni kó sì má máa ni ó jẹ́ fún àmì sallallahu alaihi wasallam nìkan àìmọ́kọ àìmọ́ká àwa àlè òyìn ara wọn pẹ̀lú àìmọ́kọ àìmọ́ká káwá sí kíni ká tó wá mọ́

jésù ní ọlọ́run náà bí àwọn àgùntàn ìsẹ́lì àbí àwọn ọmọ ìsẹ́lì tí wọ́n sọ ní àwọn owó ọmọ ọmọ nàìjíríà ni tó ti sọ́ngbà wọn náà àwọn jésù so ọlọ́run bàbí jọlá wa rán ànábì sallallahu alaihi wasallam òun náà ti gbogbo àgbáláyé tó ti gbogbo jẹ́ pé ànábì sallallahu alaihi ọlọ́wọ́ bá alìkẹ́ láwá ní wàwájẹ́dáka àìlàn fa'adùnà ọlọ́wọ́ bá alìkẹ́ láyọ ní àìl àìzù ìyàn ẹni bukata pọ̀lọ́rùn rẹ̀ ẹni tí ò lówó lọ́wọ́ ẹni tí ò ní bàbá fa'adùnà ọlọ́wọ́ bá alìkẹ́ láwá ti gíní ó wá rọ̀ ọlọ́rọ̀ pẹ̀lú ara lẹ́yìn ọlọ́wọ́ bá alẹ́kẹ́ láwá rọ ànábì lọ́rọ̀ kó lára àwọn èèyàn ànábì ò ní ànábì ò ní sọ̀rọ̀ kọ́dà ní tọ́lọ̀ sí bá ànábì ní pé tẹ́ bá ti sọ pé sàárà ní yìí ànábì ò gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ ní bá ànábì nítorí pé sàárà tẹ rí wọn nínú àwùjọ àti ní ìdọ̀tí tó sẹ́kù nínú ara àwọn dúkìá èèyàn ilé fún nínú tọ́mátì ìfáfá ànábì Anabi ó na ní pé ṣé sọ́dákọ̀ ni amhadiya ẹ̀bùnlélẹ́ ìní àdí sàárà tọ́mátì ní sàárà ní oríṣẹ́ ẹgbẹ́ ìgbẹ́ wọn fún fáwọn yẹn ìwọ náà ó sì gbọ́dọ̀ sọ́kò òdìgbà sàárà kọ́ nígbà yẹn nígbà tó ṣe pé ànábì lè gba sàárà ewé sá ànábì lè sàárà lé ànábì ọlọ́wọ́ bá rí yóò máa àwọn nǹkan tí tọ́lọ̀ tó

tàbá ti wá rí bòmí náà tó wá jẹ́ ní àgbádẹ́gbà nàbí ẹ̀lú wa sọ ní ìgbàmí ẹ̀ àrẹ́bí ti fẹ́ àwọn ojú mẹ́rin lọ ìbá nàbí náà fẹ́ àwọn ojú mẹ́rin lọ ọlọ́run ti ní máa ń kí ọmọ tọ́wọ́ ẹ̀rọ náà ti láàzà wọ́n bá so àwọn nǹkan ní ìgbẹ́ tọ́lọ̀ máa ń ṣe ní ẹ̀sà bá nàbí sọ̀lá wàlú sàlám tó jẹ́ pé ànábì nìkan ló wà fún àgbọ̀dọ̀ pé kíni àgbọ̀dọ̀ kọ́ sí ànábì bẹ́ẹ̀ àwọn nǹkan ní ìgbà tó jẹ́ pé àwọn nǹkan tá a lè ṣe kíni tá a lè kọ́ sí ànábì sọ̀lá àwọn nǹkan míì wà tó jẹ́ pé àwa nìkan náà ló wà fún ànábìkan òní kékeré ànábìkan náà ò ní bá wà náà pín bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba àdìsọ́lá ti pín ọ̀rọ̀ ayé nù ṣùgbọ́n ọba àdìsọ́lá ní a ìlànà fàáfìnà ọlọ́ọ̀bá rí rẹ̀ ànábìsọ̀láwà ní ọ̀sálàm ní a ìlànà ayé fàfihàn látọ̀ ṣe ìhàn ọlọ́ọ̀bá àdìsọ́lá rí ọ ní ẹgbẹ́ òṣèkèrè tó tí ò ní kankan fàáfìnà ay agnáka wà agnábi ọlọ́wọ́ bá àríkẹ́ láwárọ̀ rẹ̀ ànábì lọ́rọ̀ ó sì fi ànábì sallallahu alaihi wasallam ó fi rọ gbogbo àlúmọ̀ lọ́rọ̀ ẹwà rí nǹkan tá à ń pè ní ọrọ̀ àwọn ìlú máa rò pé kí ni àwọn ìlú máa rò pé owó náà ń pè lọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì nílé ṣàlùbí náà àǹkẹ́sọ̀tì àrọ̀ ànábì ní ń tá ń pè ní ọrọ̀ èyí òun náà ní kó ní àwọn dúkìá oríṣiríṣi ó ní access ẹ kò síbi tí ò lé ẹ kò sí báńkì tí ò lówó sí àti àwọn akáwọlẹ̀ afẹ́ káàtán aláti ní kèsì sáńpẹ̀ ní gílẹ̀ nù kèsì sáńpẹ̀ lọ́rọ̀ nù wàlẹ́ àti ìlànàbí náà nínà nàbù aláti ní tí wọ́n pè ní ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ inú ẹ̀mí òun náà lẹ́sìn máa rí pé olówó tí ó tún máa ṣe kíni tí ó sì tún àìlú ní bára olówó tí ó tún máa jalè olówó ba ẹ wọ́n ní oṣù sálárì

فأما اليتيم فلا تسحر ẹ̀rí pàtàkì ọba àríkẹ́ láti káwọ́ bá ní sallallahu alaihi wasallam tán alábi wa bá lẹ́nu pé sọ́ọ̀ bá ti wá rí báyìí fa'amma al-yatim alábi ní orí ọmọ orúkà fala tasghar má jẹ gàba lórí ọmọ orúkà o má fara ní ọmọ orúkà nítorí pé kíni nítorí pé ìwọ náà ti wà ní pòsíṣàn orí náà ti fi ọmọ orúkà rí kan tọ́lọ̀ ọba ìjọra wá sàánù rẹ̀ kò tó wá wá rí bẹ́ẹ̀ ẹ ọmọ òrukà máa ṣe kíni máa sàánù wọn ọlọ́ọ̀bà ìjọra ní káà lẹ́yìn sallallahu alaihi wasallam kó máa sàánù àwọn ọmọ òrukà àlẹ́yìn sallallahu alaihi wasallam àlẹ́yìn wá ṣe kíni àlẹ́yìn wá sàánù ọmọ òrukà débi pé àlẹ́yìn tún tó bá jẹ́ ọ̀gbẹ́dẹ̀ àti àmà ẹni tó gba ọmọ òrukà tọ́ tí mo ju ọmọ òrukà ànábì ní débi pẹ̀lú yóò ti jẹ wà níwájú ọ̀gbìn àti àmà á jẹ fún mara pẹ́kipẹ́kí báyìí ànábì mójútó ọmọ òun nígbà tí ń bẹ láyé bàtà ànábì òsì láyé má ó tún wá sọ àsọọ́lẹ̀ ó tún wá sọ ó tún wá sọ àwọn ẹ àwọn ládá àwọn orílẹ̀ aláti bẹ látara pé kí ọmọ mójútó ọmọ òun kà sẹ́wọ̀n àbára ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fìyà jọ ọmọ òun kà lónìí nígbà tí òsì bàbá láyé má èyí bá tó bẹ̀ kó wá bèèrè lọ́wọ́ mi tó bá fẹ́ lọ bí bàbá rẹ̀ lọ yóò máa fò òun ránṣẹ́ sáwọn ọmọ òun kà àwọn na máa wù à wọn kò wọn máa rà ìyàwó máa jẹ wọn wọn sì ní ẹni dúkìá wọn. ẹni tá a wá ń pè lọ́mọ òrukàn òun náà ni màmá ta wà nínú màmá ta àbúrú ẹ kọ́bùlà nínú ẹni tá a máa ọgbẹ́ tí bàbá rẹ̀ bá kú láti kékeré títí tí ó sì bàlágà irú ẹni láàmà pé kíni láàmà pè ní ọmọ òrukàn àmì tó ti bàlágà ẹ̀ ń ṣe ọmọ òrukàn máa wò yóò tún mo ti kó lára rẹ̀ nígbà tí o ti lápá tí mo ti wà lápá rẹ̀ tó ti lè kẹ́ ẹ̀ o lè wú máa ń dẹ́ o lè ṣègídì tó pé ẹ̀ o lè gbàárù tó o máa ní alágbèsè àánú ọmọ òrukàn níbi ìníyà ní bàbá à

inú àwọn ẹranko ẹranko tí ò bá níyà òun láàmà pè ní ọmọ òrukàn nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹranko kò ní àbákan tó so ìdìmú <laughs> láàbí á sọ pé ẹ̀ẹ́tọ̀ adáwàbá rẹ̀ mà ibi ó bá ní lọ́nà ni wọ́n ti gùn ó sì bí ma kọ́lọ̀ ọmọ rẹ̀ gẹ́lẹ̀ gùn tó sì ti jó bí ma bọ́lọ̀ ń ṣe gẹ́gẹ́ ayé wọn ọmọ tí ò bá wá ní ìyá tí a rẹ̀ kú òun náà ni àyàwó náà ìdáni ọlọ́run bá nìkan láwá gbọ́fà nàbí sallallahu alaihi ike àárín ànábì sallallahu alaihi wasallam ẹ̀ àti wọn náà lọ́mọ orúkọ rí tẹ́lẹ̀ àmà òkà àmàlẹ̀ ẹ̀dín náà kàrá kẹfàán tó ọmọ orúkọ ẹ̀ ìdá ànábì sallallahu alaihi wasallam wọ́n aya àyà yìí fi mọ̀kọ́bí láti alámìyànjú káyẹ̀ sí mọ́fà àwà ọlọ́run bá àdìgbẹ́ láti dín ní omi tẹ́lẹ̀ sí ìdàkejì ẹ̀ ó gbé síwájú gbólóhùn pé àwọn alárí ọlọ́run olùkà sáàtì fọwọ́ mọ́ra fàyídà dáná láwù àwájá tìjú tìní ọlọ́run bá àdìgbẹ́ láti fọwọ́ mọ́ra nígbà wana wọn náà wà ní ya máa pọ́n ọmọ òrukàn lé wọ̀lìsán ìdàbíyàtà máa wọ ìkọ̀ọ́mù hún ní àwọn àmì ìṣẹ̀yà wọ́n ní ká máa tó dára sọ́mọ òrukàn yìí ká sì máa pọ́n wọlé ká máa sàánú wọn nínú àwọn àṣẹ títẹ̀rí àpáwá látẹ̀rí wọ̀mí hasana ti ṣẹ̀rí à inú àwọn orin tí àwọn dáadáa títẹ̀rí àtúntìkíni tó ti fún wa ni wọ́n ní ìyá àgbẹ̀lẹ̀ yẹtí alẹ́bí má sàbù pé kí ọmọ òrukàn tí bàbá rẹ̀ kú kọ́bùdá àyẹ̀bùrú mọ̀nkẹ́sìrú alhàbí ọkàn rẹ̀ ó ti fún yẹlẹyẹlẹ ọmọ orúkọ tó bá rí pé tí bàbá rẹ̀ tí ò ti bàlágà tí bàbá rẹ̀ fún ọmọ rẹ̀ ó fún yẹlẹ yẹlẹ ìyà ṣáájú ìlà ìjàbù ó bù káàkà sí ẹni tí ó bá sa ọkà rẹ̀ jọ ẹni tí ó ṣe kọ́kà rẹ̀ ó ṣe kí ni tí ó ṣe kọ́kà rẹ̀ ó papọ̀ tó nìkan ìyà ṣáájú ìlà mẹ́rin sí ó bù káàkà sí ẹni tí ó bá ṣe kí ni ẹni tí ó borí tútù sí lọ́kà wàyí là máa ń gbé àlẹ́ fi ìdùnnú sí lọ́kà láti àmà ìlà kan àkàtúbálàgà sí máa ń yá àrùkù fi ìlú mọ́ àwọn àṣírọ́ ọmọ àṣírọ́ àgbáyé ṣẹ́kù ní pàápàá jùlọ tó bá jẹ́ pé ọmọ tó ti pé bí ọmọdún méje tí ọmọdún mẹ́wàá tí bàbá rẹ̀ tó kú eléyìí ti dáǹkà mà tí ọmọdún mẹ́ta tí bàbá rẹ̀ bá kú kò máa gata ọmọdún mẹ́wàá bó ti mọ̀ pé yẹn kú tó irú eléyìí nísìnyí ọmọ ìbànújẹ́ àwọn ọmọ ṣe yóò máa wà lọ́kàn ọgbà tó bá ti rí tẹ́nìkan pẹ́lásìkò yẹn láàbá rẹ̀ máa ń fà lọ́wọ́ jáde lọ́wọ́jẹ́ ń lọ bí ká ọgbà tó tó bá ti pé ó rí tẹ́nìkan fọmọ rẹ̀ lọ́wọ́ yóò wá sọ́kà rẹ̀ pé àgbàbà ah, òun ti máa fà ń lọ́wọ́ tó bá ti mọ́ ọdún gbàbà ló ti ra sọ fún yóò ṣe ṣe ogun tó ń ṣe tó bá gbogbo pàwásùn gbogbo àsìkò kọ̀ọ̀kan òun náà ni ó máa ran létí tó rẹ̀ nígbà tí tó ajẹ́ yóò ní fílì ìdìkan yẹn ká máa dí gbogbo irú àwọn ojú ọ̀nà yẹn àwọn fún àwọn nígbà bá ń dí gbogbo ojú ọ̀nà yẹn èyí ti káwà tó tọ́mọ orúkàn àwọn ní àdábà rẹ̀ àbùsí ń ṣe o tọ́mọ orúkàn bá nídìí ká kọ́lẹ́kọ̀ọ́ á kọ́lẹ́kọ̀ọ́ o ó tẹ́ ọ̀yẹ́ kẹ́ bá rí ara rẹ̀ sílẹ̀ ní bàbá à tí àbálẹ́ bá tẹ́ sí ìwárí bá rí ní ẹ má sábò sí fún ní ẹ má ti jàmbá fún ẹ má ti dáadáa pẹ̀lú ẹ ẹ má ṣàánú rẹ̀ àmọ́ tó bá san tó ká tọ́jú rẹ̀ inú dáadáa tó kó má bàa bàjẹ́ àgbọ̀dọ̀ sílẹ̀ fúra ọlọ́ọ̀bà àdìsọ́lá ní wàá mọ̀ sá ilá fálà ten har orí àwọn tó bá wá béèrè nǹkan lọ́dọ̀ àlẹ́ sọ̀lá wà lè sọ́lá fálà ten har eré àlẹ́ má ṣe kíni má jáde má wọn má lé wọn ẹ má fàájú ojú wọn wọ́n ní àṣà ìhùnà wọ́n ní àmọ́ ìta àkọ́kọ́ pé kí lọ sí ni pé àzá inú àrídì ẹni wọ́n bèèrè ìkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn má ṣe kí ni má kọ̀ kó o wá bèèrè ìkan tí ò yé nípa ẹ̀sìn má gbàgbé má má fàájú ojú sàlàyé ìkan tí fún ní abata àjá àwọn àná ẹ̀rì kọ́lọ̀ ọba àríkọ́lá sọ ayà kalẹ̀ tó bá ní pé wà máa yìí sí kalẹ̀ aláwọ̀ yẹ̀zàkà kí ló fi mọ́ ẹni tó wá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ yìí ó fẹ́ gíní ó fẹ́ béèrè béèrè tí ó tara rẹ̀ tó fi sàkọ̀ mẹ́sìn rẹ̀ ní àásàlà ah, ah, ti fẹ́ béèrè lọ́wọ́ yàn èèyàn á máa dáhùn béèrè pẹ̀lú kíni

wọ́n ní lápòjú ẹni sí ẹgbẹ́ wá bèèrè bèèrè lọ́wọ́ rẹ ó tún bèèrè lọ́wọ́ ẹnìkan ó tún bèèrè lọ́wọ́ ẹnìkan ẹ́ wọ́n ní ilé ìrí sí èyà máa ṣe kíni èyà máa pọ̀ búrú ẹni bẹ́ẹ̀ irú yẹn pọ̀ láyé láti dáwà yìí ẹlùmí ò kọ ìbéèrè kan láyé tí ìrìnjẹ̀ ti wà nìsí whatsapp yóò wá sí voice note sàwọn àlékún ìṣẹ́ ẹ̀dákun ìbéèrè ya tẹ́tẹ́ bá yanjú rẹ̀ ní ẹni tó ṣe kíníkà ṣe kíníkà tó wà tẹ́lẹ̀ sí mi tó tẹ́lẹ̀ sẹ́nìkan yóò wá tẹ́lẹ̀ sí gbà rẹ̀ káàkiri nítorí kíni kó bá fi kíni kó bá fi ọ̀rọ̀ wọn kó fi ọ̀rọ̀ wọn gbára wọn so wọ́n ní tí ẹ̀bá mọ̀rú eléyìí báwọn ó gbọ́dọ̀ dá lóhùn èyí gbọ́dọ̀ dá lóhùn lóhùn àbẹ́ tó béèrè ìbéèrè tó àrùsà àdùnù àwọn béèrè tí ò bùkátà bùkátà sí nínú ẹ̀sìn àwọn béèrè táwọn sàábí òbí ànábì tí ẹgbẹ́ ojú wọn náà làtọ́ àti

nítorí pé ìbéèrè gíní ìbéèrè ibi ó kàá nínú ẹ̀sìn ni tó bá mọ́ ọkọ̀ ẹ̀ tí ló fi ṣe tí wọ́n náà wá wájú wọ́n ló fi sọ̀tá ni àbíkò fẹ́ fi so eléyìí máa ń fún kàátà sí pé ká mọ orú nítọ̀ kéde ogun tó bá béèrè náà láàrin ṣe kéde láàrin dálú àmọ́ níta bá ti mọ̀ kólítì sí náà ni ẹgbẹ́ mi tẹ́ máa ń ṣe nù yóò béèrè ọ̀rọ̀ yín lọ́wọ́ sí ẹni tó ti béèrè lọ́wọ́ ẹlòmíì tó ti béèrè lọ́wọ́ ẹlòmíì yóò máa béèrè fásitì wákàtí àbẹ́ntà mọ̀ wípé pẹ́yà ń tèrè fásitì láti lè kẹ́ni láti lè bá ṣe àtàhàìlú láti lè bá ṣe ètè lórí ìdájú ẹ̀sìn ọlọ́run ó ti lè bá àfáà kan àpò àṣẹ lọ́rùn wọn ò dáa lọ sí gómẹ́ kan dáa lọ ó tó wá fẹ́ bèèrè ọdún ọ̀rọ̀ wọn lẹ́ná ìgbọ́ òdún ògbógbó ọmọ tó ti gbọ́gbẹ́ ẹ̀hẹ́ àwọn àfáà kan ti bá àwọn kan lè ṣe yóò wá mú eré yìí tó wó àwọn nǹkan báwọn àtọ́ra tó lè tán bèèrè káàkiri kí èèyàn máa dà lóhùn èèyàn ní kó sínú pé èèyàn òṣèlú láti ọlọ́run tó ní ramasa ìlà padà tẹ̀lé àná so ní ìbéèrè ìmàlókó sí ẹ̀lá kọ̀kọ́ kẹ́bẹ̀ náà ni ẹ tó bá béèrè owó so ẹ tó bá béèrè owó yàní wà lè ìtàgbà ní ìyàní kéèṣẹ́ tó rọrọ̀ táà bá sọ pé bẹ̀ níyù kéèṣẹ́ pé tàgbà yàní ẹ tó ní tí ó jẹ tí wọ́n tọrọ ó ti ní tí ó jẹ ní wọ́n béèrè nínú eré ìrìn sí ẹ́ yóò hà á kọ̀ múrú ẹni bẹ́ẹ̀ àrídé àríkùn ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹnìkan ò ní sílẹ̀kùn ìbéèrè kalẹ̀ ẹ́ àbíkọ́lọ̀ ọba àríkẹ́ lọ́kọ́jẹ́ ó sílẹ̀kùn ìyẹsẹ̀rẹ́ tó kó máa sọ̀rọ̀ mẹ́rà àti ọjà àwọn èèyàn ẹlòmíì ẹlòmíì ìfẹ́ ni professional ẹ̀rùmí ti di professional beggar kò sí tẹ́tẹ́ lé ní kó ṣe tí ó ṣe yóò máa bẹ́ẹ̀ tó bá wẹ̀ láàárọ̀ tó náà jáde lé ó fẹ́ máa tọrọ bára kiri yóò wá wá àwọn àdúgbò kan tí wọ́n ti máa ó lè lọ sí bí atm bí ẹgbẹ́ atm yóò tó nítòsí ìtòsí àwọn tí ń gbowó tó bá ti fẹ́yàn gbowó náà yóò súnmọ́ yóò akẹjọ́rò ẹlòmíì yóò parọ́ fún ọmọ rẹ̀ yóò lórí ọmọ òní wọn bẹ̀rẹ̀ sí láti fi òní gbọ́dà eh, kìíní kan tí òun kìíní kan tí òun tó bá sọ nísìn òun náà ló sọ tó bá rí so kò wá ṣe pé ènìyàn ló mú so ó ti ní agbára lè wà tó bá kówó lọ́wọ́ tó bá kówó jáde fún òun fẹ́ ṣe kéjì fún yà ẹ́ pé owó ti less than five lọ́wọ́ tó wá ń tí kò fọ́ gan wa

ọlọ́run bá lè jẹ́ gbogbo ọmọ àlẹ́bí adáhùn pátápátá òun náà láti gíní òun náà lápánlé owó ti wá mọ ìyẹ̀yẹ́ ara rẹ̀ ó máa lọ ní kalẹ̀ fún olówó ó ti wá di òdìdà aláàbò ìjọ tó bá kọ́ wá lálàkọ̀ọ́kọ́ ìwọ́n náà ìwọ́n náà fún ààrẹ ibi òun ìjọ tẹ pàdé pẹ̀lú tó ti sọ̀rọ̀ owó ìjọ tẹ kọ́ pàdé owó àkàlù tó fún ọ yóò pọ̀ lé dáadáa ní owó kò mọ̀ pé nílé kò mọ̀ pé lemọ́lemọ́ ni ọ́ ẹwọ́n tó bá tó láti jọ́kẹ̀ yìí ọdún lọ́wọ́ náà ló tún lé ọdún jọ́kẹ̀ ẹ̀ta lónìí ẹ̀sọ́ fún pé ń pọ̀ lá ẹni wẹ̀ kò yíwa awẹ̀ sọ bá

tẹ̀wọ́sọ̀ ẹ̀kọ́ tó wá má tó wá lọ́la ó ti yẹrẹ ó ti yẹ pẹ̀rẹ̀ nù so èyí gbọ́dọ̀ máa yẹ pẹ̀rẹ̀ ara yìí èyí gbọ́dọ̀ máa segin ní èyí gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bára ẹ̀ máa sọ̀rọ̀ nǹkan ẹ̀ láì ṣe pé èyí wà nínú sínú èyí wà nínú òsì pípín ó jẹ́ pé ìmọ̀tò tí wọ́n náà sọ láàrin wa sọ̀rọ̀ ní òṣùwọ́n náà nínú àmọ́kò máa wá sọ̀rọ̀ nítorí pé nínú ìlú gbogbo fẹ́ẹ́ kó nǹkan kan jọ láyé ẹ̀ ilé ìlú ọba ilé ìlú báyìí ìgbẹ́kójú ọba ẹ̀ bẹ́ẹ̀ ti ti kan fáànù ẹ̀kójú olóṣèlú ìwọ́n fẹ́ẹ́ kan fáànù ẹnì kan ẹni fún ọ lóyè rálẹ̀ ẹni wọ́n ìfẹ́ kójú bá wa ń bẹ̀ yóò wá fi máa yóò máa sọ̀rọ̀ bára yóò fi kàlí kò sí tó ní kọ́lé tí ó mọ̀ níwọ̀n kò ní kọ́lé ẹni tí ṣiṣẹ́ <laughs> yóò tó wá kọ́lé lẹ́gẹ̀dẹ̀ so ọlọ́run bá àdúgbò ọlọ́run wà ní sallallahu alaihi wasallam wípé ẹni tó bá wá béèrè lọ́wọ́ àdúgbò lọ́wọ́ àdúgbò sallallahu alaihi wasallam padà tẹ̀lé àárọ̀ àmọ́kọ̀ọ̀kọ̀ máhànà fún so eléyìí òun náà ni àlàyé tá a fi ṣàlàyé yẹn àbá wa inú kẹfẹ́ yìí wọ́n ní ọlọ́run sọ fáànà pípẹ́ bàlá jẹ́ fún jabbaron má jẹ́ ajẹ́nípawò wàlá mutakabbiran má jẹ́ onígbèraga táwọn èèyàn wàlá mahashan má jẹ́ ẹni tí ó máa ṣe kíni ẹni tí ó máa sọ̀rọ̀ ìtàkàtàkà ọ̀rọ̀ bàjẹ́ táwọn èèyàn tí ó máa má jẹ́ ẹni tí ó ọlọ́ọ̀bà àlìsọ́lá sọ bẹ́ẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam àfáwà kọ̀dáadà wọ́n ní ọlọ́ọ̀bà ànábì pé ó ti àlà miskin ẹ́ bí rahmatin wàlí tó bá bẹ́ẹ̀ dọ́rọ̀ padà fáwọn aláìní tó bá bá wọn sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àánú kọ́ tó bá ní gan ẹ́ tó bá ní ẹ́ kí ni wọ́n sì tún dùn nígbà tó fún wọn àbáka ní bàtásà tó wájì yìí wọ́n ní àtìyàtún báàlìyà wà búṣọ̀rọ̀ nìbàlìyà wọ́n ní kásújú kájúyàn báyìí àfíyàtún sáàlìyà second gift ni tí bá fún ọlọ́wọ́ tí mo tó wá tújú kájú ọ bá fún 1000 mo tújú kájú ọ bí ìgbà tí mo fún ọ ní 2000 ni wà bú ṣe wà rí sáàlì ìró òdùnú ní ìtumá jẹ́ fún ẹni tó bá tọrọ nǹkan lọ́wọ́ yẹn àmọ́ ẹni tó bá jú omi tó wá fún pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ìgbà lọ́ọ̀ bó ṣe gbá òní sí ọwọ́ yóò fẹ́ lé ọ tó ẹgbẹ́ tí ìtìjú ti ń bẹ lára rẹ̀ yóò fẹ́ lè sọ pé ẹ̀sọ́ ẹ ṣe àwọn kò lè wí tó olé eléyìí ní sí ìbàdílé tó wà lára rẹ̀ ká wá sọ pé ó wá problem náà wọ́n rí pẹ̀lú gbọ́lọ́ ìfẹ́ ọdẹ ní bá ti rí màá níwà fún ọ tó jẹ́ pé ẹni yẹn ní nǹkan tó wà jẹ̀ níhùn tí ẹ fẹ́ fi fún ọ so ìyá ọmọ túká tí ẹni tí oṣù kékeré ẹni tí yẹn fẹ́ sàánú ní ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ gbogbo wọn so ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wa ní wàhálà ní ẹ̀yẹ láti rọ̀ bíkà fàhàjì ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ní ilé Ànábì sallallahu alaihi wasallam ìdẹ̀ra tọ́lọ̀ọ̀bà àdìgbẹ́lá wa fi fún ọmọ ẹgbẹ́ máa ń sọ jáde ìmáa sọ ìdẹ̀ra ọlọ́run tọ́lọ̀ ti fún yà ìmáa sọ jáde

tẹ́tí mọ̀nà tó ń gbà sọ́bà wọn kìí ṣe ọ̀nà pé à mọ́tò mi ti mẹ́wàá báyìí mọ́tò mi ti tẹ́lẹ̀ ti báyìí ọmọ tó tẹ̀ jáde nígbà ẹ̀kọ́ làwọn ti lọ ní sanwó rẹ̀ kárẹ̀ wọn ni onígbò ilé àmà mi so ìdílé tọ́lọ̀ ọba àlejò alábà ṣe fún yà èyà máa ṣe kíni èyà máa fi hàn so látara pé kíni látara pé èèyàn máa wẹ̀ yìí wò ṣe ti ah mo ti wà ní kọ̀ǹdíṣọ̀ kan tó jẹ́ pé ó tẹ́lẹ̀ ọlọ́run ló wá sànù kó mọ̀ wá sọ jáde ìfò mi ti pamọ́ ẹlòmí ò máa ṣe bí ẹni tí yà ò jẹ́ rí ẹlòmí ò máa ṣe bí tọ́lọ́ bá sànù ẹlòmí ìtàn kọ́dà ẹlòmí ò ní fẹ́ kán máa fámílì àti ni pẹ̀lú eléyìí náà nínú kíni nínú àìsí orí ọlọ́run bá nìjọ láhàn á bí ní bá náà sòrí tẹ́lẹ̀ bá ìdẹ̀ra tọ́lọ̀ ọba àdìsọ́lá tó ti fún yàn nínú àwọn ọ̀tọ̀ tí a máa fi tí a máa fi hàn yìí so àbáwọ̀ ẹ̀kọ́ tẹ̀sí ah, àwọn ní má àmìta mi káyì wọ́n ní tí a bá ṣe inú ìdẹ̀ra ọba àdìsọ́lá dáadáa tí a bá ṣe ẹ̀ fàájì ìwà àdàkà máa sọ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ ká òun ti ń tẹ̀kọ́ báyìí láláì ṣe kékeré láláì ṣe kékeré ṣe báyìí so irú àwọn nǹkan yẹn yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ sẹ̀díẹ̀ yóò máa jẹ́ pé èèyàn fi ń ṣe kíni èèyàn fi ń ṣe wọ́n ní

nítorí yẹ kó o ṣe níbàámu pẹ̀lú bí status rẹ ti wà wọ́n wàá máa sọ pé lórí gíláà ah, káwọn èèyàn wàá máa wò ó èyí ti pé ṣàgbé ìdìyà tó láàrin pé <clears throat> ìdí òde ẹni ṣe ni pé àwọn èèyàn pọ̀ tí mo sì mo sì rán àwọn lọ́wọ́ mo ní mo ní mo ní ten million mo fẹ́ fi ra mọ́tò mo á wò pé tí má fi mọ́tò yẹ ten million yẹ ra mọ́tò àwọn ìlú wa ti fi ń pa ọ̀dà jẹ́ kí ra mọ́tò five million kí n pín ten million five million fáwọn èèyàn eléyìí kọ́ là ń sọ

àbẹ̀lẹ̀ ọba àdìjọ́lá òwe tí awé kọ́lá ọba àdìjọ́lá fún ìgbà tí wúlò fún ẹni tó sọ fún náà sí àgbọ̀ ìlànà wọlé ìgbàlejò ọ̀tọ́jú àlẹ́ ọ̀tọ̀lọ́ wa rẹ̀ sí Muhammadu wa náà àlè wa dukiyar shi eh ayo kanan gude ginan nan eh content eh wa content eh ayo kan ko we wọ́n bá tolo bá fún ọ ọ ara rẹ̀ ona kini ginan nan eh we o ko ba mo nínú àtìsálà yìí máa wùn bẹ́ẹ̀ dáwọ́ sí ìjẹ́ bẹ́ẹ̀ ṣe ìsàmù ẹ̀rọ ìbọ̀ àbá ẹ̀dọ́ kalẹ̀ ní. àkọsẹ̀ ṣe prayer ẹ fara balẹ̀ so béèrè tí béèrè tí wọ́n béèrè wọ́n ní ọmọ àtàtúrà tó gùn nígbà tí a bá ń kírun wọ́n ní ọdún bá ń kírun túrà tó gùn túrà táwọn báyìí tó gùn

nígbà tí màálù tó pàlájò ìjà tó kí súrà tó gùn ẹ́ tó kí súrà tó gùn gan báwọn níbi lérí wọn àwọn kan sì àwọn kan sì jáde kó lẹ́yìn rẹ̀ yá àkúrà ìdìbò ẹ máa gbọ́ so ó wá lọ́dẹ wọ́n lọ́dẹ tó bá lọ́dẹ sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam wá sọ fún àwọn àjùgbé àá tó fẹ́ máa ń yàwó yẹn láàrin ẹ máa kírun fáwọn yàn ìfẹ́bẹ̀ yìí sọ̀rọ̀ kíkà láàrá wọ̀ṣámsì wọ̀lú háà wọ̀lé ìdáwọ́kọ̀lẹ̀ wọ̀lé ìdáyẹ̀ṣà ànábì wá júwe àwọn súra ẹ̀kùn

tẹ́ ọmọ bó ṣe pọ̀ tó àrẹ́bì tún kà lọ tí wọ́n ti lè sáà ó lára níbi ṣégele ó tún kà kalẹ̀ so ìdí mo fẹ́ sára níbẹ̀ ni pé ẹ sáà láti understand tẹ́rí àwọn ọ̀nà tó bá jẹ́ ìrún náfìlà dáàbí tàràwí tẹ́rí òun tàràwí tàǹkì òun náfìlà ni so èèyàn lè fi kó ṣe kíni èèyàn lè fi kó gún nítorí pé ẹni tó fẹ́ kí lẹ́yìn máàmù ṣe é sọ̀rọ̀ ó lè jòkó ga kó máa ṣe lórí jòkó ẹ̀dùgẹ́ ìgbà mi so sọ́látù tàràwí ó lè dájú ẹ̀ sílé tó bá rí pé ó gùn jù lè ṣe yàtọ̀ sí ìrún tó bá jẹ́ kí ni tó bá jẹ́ mọ́júbì ni ìdá ìní lórí ni àbúrò ni àbínàfúra ẹ̀dì ẹ̀bá mi so irun tàràwí ìyàtù lẹ́yìn irun tó yà lè tẹ́kẹ́lẹ̀ tí yà lè fà àkókò ni bọ̀ síbẹ̀síbẹ̀ náà tó bá jẹ́ pé àwọn tó yà bá tó wá sí fún tí àkíyèsí bá ti wà pé a ah, kìíní ti ó ti pọ̀ jù èékùn ti àwọn bá ẹgbẹ́ ìrìn kan ní lẹ́ ń kírun fún bá bá bọ́ra ẹ̀rùkà alákọ̀ọ́kọ́ ẹlòmí ìbẹ tó ní bùkátà lórí tó fẹ́ lọ ẹ̀dìwá ẹ̀dìwá sọ ó kò ní ìrùn so ẹ̀ta láti láti ọ̀nà sáà so àwọn tí wọ́n ti bá kàrà wílẹ̀ rí káàkiri ẹ̀ ẹ̀ lè fi gbogbo bọ̀ síbẹ̀síbẹ̀ nígbà tá a ti